ọpẹ́ ni fún ọlọ́run ọba kọlọmba kó gba sọ láti wa kọlọm kó gba ìbádà wa ìjókòó wa títí ẹni láti tún fi rí lékún nínú àgbọ́yé ẹ̀sìn wa kọlọmba kó má ṣe ìgbàlejòsìn fún wa kọlọm kó ṣe àlékún ìmọ̀nà àti àlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ohun tí a ti tó dẹ̀ jẹ́ wípé a sọ fún wa wípé láàrin ibi ọ̀sẹ̀ mẹ́rin sí márùn pẹ̀lú ògo ọlọ́wọ́n ọba àá parí ẹ̀ tí a ti ń gbà lérò pé tí ọlọ́run bá ní kó rọrùn ká lè bá dé ìparí ní èlé insha Allah kọ́lọ́n bá kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá tírà náà nidahu amun nidaun amun min ulamahi baladillahi al-haram àwọn ìpèpè gbogbogbò láti ọ̀dọ̀ àwọn àfà ní ilé olúwa ilẹ̀ mímọ́ ìyẹn náà ni mọ́kà àwọn àfà yìí kí ni wọ́n kó jọ sínú tírà yìí tí wọ́n fi ń gbẹ gbogbo wa ló ń gbẹ òun náà ni a sọ fún wa kó kó sínú nǹkan méjì báwo la ṣe fẹ́ bá ọlọ́run ọba lò àti òjíṣẹ́ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì báwo la ṣe fẹ́ bára wa lò àwọn nǹkan tí yìí tó kó sínú nìyẹn àwa sọ wípé wọ́n bẹ̀rẹ̀ tíra yìí láti orí nọmba one títí dé seventeen náà ni àwọn nǹkan pọ́ìntì tí wọ́n ṣàlàyé fún wa adẹ̀fi bẹ̀rẹ̀ látòrí alákọ̀ọ́kọ́ tàfi bá lórí ẹlẹ́ẹ̀kọkànlá ìkejìlá òun náà ni a fẹ́ bẹ̀rẹ̀ léni àwọn nǹkan tí a ti sọ síwájú òun náà ni wípé ọlọ́wọ́n ọba àlékiọlá kò nífẹ̀ẹ́ sí ká ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n ọba tó dá wa ó dá wa ká lè sìn ìwà máa sin ọlọ́run ọba yìí a gbọ́dọ̀ sin ní òun nìkan eléyìí ni àwọn nǹkan tí a ti sọ ṣáájú bákan náà ni wípé ìsìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ohun tí ò tọ́ ni lẹ́yìn náà ló ti a sọ ni wípé tí èèyàn bá ti fi ìgbàgbọ́ ẹ̀ sí ọ̀dọ̀ nǹkan tó yàtọ̀ sọ́lọ́run ọba pé àwọn nǹkan tó yàtọ̀ sọ́lọ́run yìí wọ́n ní agbára kan láti ṣe nǹkan tó jẹ́ pé ọlọ́run ọba nìkan ni máa ń ṣe téèyàn bá ti gbà pé àwọn nǹkan yìí náà lè ṣe é èèyàn ti ṣe ẹbọ sọ́lọ́wọ́n ọba gẹ́gẹ́ bíi pé èèyàn wò kan nínú àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn tọ́lọ́wọ́n ọba dá àbí òkúta ni àbí òkè ni àbí odò ni kéèyàn wá gbà pa àwọn nǹkan yìí ni wọ́n ń fún yàn lọ́lẹ̀ fún yàn lówó àbáwọn nǹkan yìí lọ́lẹ̀ fún yàn lọ́mọ àbí téèyàn bá ń ṣàìsàn àwọn nǹkan yìí ni wọ́n lè gbà yàn lẹ̀ téèyàn bá wà ní ìṣòro àwọn nǹkan yìí ni wọ́n lè kó yàn jọ nínú ìṣòro báyìí béèyàn bá ti nírú gbogbo orú gbàgbọ́ èèyàn ti ṣẹbọ sí ọlọ́run ọba eléyìí jẹ́nu tí a ti ṣàlàyé fún wa bákan náà ni wípé ẹnikẹ́ni tí ó bá bàbàrà nkankan tó gbé nkankan tóbi tó ju ọlọ́run ọba lọ lẹ́yìn ọlọ́run ọba àlékiọlá tó wá gbà pé àwọn nǹkan yìí wọ́n lè ran òun ṣe wọ́n lè ran òun lọ́wọ́ lórí nǹkan tí wọ́n lágbára lé lórí gẹ́gẹ́ bí wípé alistishfa minala amurad kéèyàn máa ṣàìsàn kí wọ́n wòyàn sàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kéèyàn ṣoríire ayé àti tọ̀run páwọn nǹkan iná lè mú èèyàn ṣoríire lẹ́yìn tọ́lọ́run ọba eléyìí náà ìmáṣe ẹbọ sí ọlọ́run ọba ni nínú àwọn nǹkan tí a sọ fún wa àṣàfà àtòn òun náà ni ìṣìpẹ̀ a sọ fún wa wípé ìṣìpẹ̀ yìí àṣàfà àtò mílkòlélà káṣìpẹ̀ fún ni ọlọ́run ọba nìkan ló ní bákan náà àtàwásòlò tí a bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run ọba ká wá fi nǹkan kan ṣe àtẹ̀gùn aṣàlàyé nípa eléyìí náà fún wa pé ń táwọn máa fi ṣe àtẹ̀gùn kí ni àwọn nǹkan tá a lè fi ṣàtẹ̀gùn gẹ́gẹ́ bí iṣẹ́ olóore wa iṣẹ́ dáadáa téèyàn ṣe kéèyàn fi ṣe wàsílà láàrin òun àtọ́lọ́wọ́n ọba àlékiọ́lá nínú àwọn nǹkan tí ó máa ń jẹ́ sábàbí kọ́lọ́wọ́n ọba àlékiọ́lá kó gbàdúrà èèyàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a dẹ̀ ṣàlàyé fún wa ìṣẹ̀lẹ̀ àwọn tí sàlásàtú náfàr àwọn èèyàn mẹ́ta kan tó jẹ́ pé ń gbà yí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà yí ànábì sallallahu alayhi wa sallam tànábì sọ wípé fíìmà kánà qablakum nínú àwọn tí wọ́n ti lọ ṣáájú ẹ̀yin mùsùlùmí ṣáájú kẹ́ tó kí ọlọ́ọ̀bà àdékíọlá kó tó gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam dìde nínú àwọn ọjọ́ tí wọ́n ti lọ ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé àwọn mẹ́ta kan wà nígbà tí àwọn ènìyàn tí wọ́n ń ṣe ìrìn àjò orí ìrìn àjò ni wọ́n wà nígbà tí wọ́n rí wípé ilẹ̀ ṣú wọ́n wá lọ sí abẹ́ àpáta nígbà tí wọ́n dé abẹ́ àpáta yìí kí ni wọ́n ń ṣe wọ́n ń wá dáàbòbò òkúta bá jábọ́ láti òkè òkúta tó jábọ́ yìí ó bá bò wọ́n mọ́lẹ̀ nínú kòtò tí wọ́n wà nígbà tó kúta ti bò wọ́n mọ́lẹ̀ ìkọ́nu wọn bá sọ wípé láyùnjí kò min hadhihi sakhra kò sí tó fẹ́ là wá kúrò níbi wàhálà tá a ti wáyé illa an yad'uwa kullu wahid minna àyàfi pé kéèyàn kankan nu wa kó bẹ̀rẹ̀ sí ibẹ̀ lọ́wọ́n bá bí salihi a'malihi pẹ̀lú iṣẹ́ olóore tóun náà ti ṣe rí iṣẹ́ olóore tó ní kálukú wa ti ṣe ká máa fi bẹ lọ́wọ́n ọba ẹni àkọ́kọ́ òun bẹ lọ́hùn pẹ̀lú dáadáa tó ṣe sí àwọn òbí ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà bẹ lọ́wọ́ ọba pẹ̀lú dáadáa tó ṣe sẹ́ni tó bá ṣiṣẹ́ tí ó jẹ́ wípé nìyí ó kọ owó sílẹ̀ tí ò gba owó kó tó lọ nígbà tẹ́ni sì lọ kí ló ṣẹlẹ̀ ó bá fi owó yìí ó fi ṣe òwò nígbà tó fowó yìí ṣe òwò bá ní kí àlùbáríkà wọ̀ nígbà tẹ́ni ebi pánjọ́ kan ló bá padà dé nígbà ó sì dé gbogbo nǹkan tí òwò yìí tó ti bí ó sì gbé gbogbo ẹ̀ lé lọ́wọ́ ẹni sì lọ so eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí a ti ṣàlàyé fún wa ẹni ẹlẹ́ẹ̀kẹta òun náà lẹ́ni tó ní àǹfààní láti ṣe ṣìnà pẹ̀lú obìnrin obìnrin tó fẹ́ ṣe ṣìnà pẹ̀lú yìí obìnrin sọ fún pé kó páyọ̀ ọlọ́run ọba ó sì páyọ̀ ọlọ́run ó sì fi obìnrin ilẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ní kí ọlálà ó láwọn kúrò níbi aburú tí wọ́n wà yìí ọlọ́run ní kí àpáta yìí kó ṣídìí òkúta yìí sì kúrò ní orí kòtò tí wọ́n wà wọ́n sì jáde lẹ́yìn tí wọ́n lọ wọ́n là kúrò níbi aburú tí wọ́n wà ń bẹ̀ yìí eléyìí ni àwọn tawasul eléyìí tí ọlọ́run bá fọwọ́ sí ta ṣàlàyé fún wa wípé a lè ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́lọ́run bá lè kí ọlá kó má ṣe fi ẹnì kankan wa kó má ṣe fi wá ṣe kòńgẹ́ dáadáa nínú àwọn nǹkan tí a ti ṣe ní àlàyé síwájú òun náà ni wípé gẹ́gẹ́ bí mùsùlùmí ìmá bẹ nígbà tá a bá fẹ́ bẹ sàárè wò a ṣàlàyé kí nìdí tí mùsùlùmí fi ń bẹ sàárè wò alama ń bẹ sàárè wò fún ìdí méjì ìdí alákọ̀ọ́kọ́ òun náà ni lidikar láti lè máa rántí ọlọ́wọ́n ọba àlékiọlá ìdí tá a fi ń bẹ sàárè wò nìyẹn ká lè máa fi rántí ikú pé ọjọ́ kan ń bọ̀ àwa náà máa padà kúrò ní ibi tá a wà yìí tá a máa padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlékiọlá gẹ́gẹ́ bó ṣe jẹ́ nù ṣe sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé táwọn mùsùlùmí tí wọ́n bá ti débẹ̀ kọ́ sálámọ̀ sí àwọn òkú tí wọ́n wà ní sàárè nígbà tí wọ́n bá sálámọ̀ sí wọn tọ́jọ́ mọ́ kí àwọn náà sì ṣe wáàsí fúnra wọn wípé wa inna insha allahu bikum lahiqun pé láìpẹ́ láì jìnà ẹ̀yin tẹ́ ti jẹ́ òkú àwa náà ń padà bọ̀ wá báyìí níbi tí ẹ̀wà yìí so kọ́lọ̀ ọba àlékè ọlá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì a lọ fi rántí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ká fi rántí kú ẹlẹ́ẹ̀kejì ni wípé a fẹ́ lọ láti ṣàdúà fáwọn tó jẹ́ òkú kò ń ṣe pé láti ṣàdúà fún ara wa kéèyàn wá lóun fẹ́ ṣe àkànṣe àdúà kan sìn kó wá sọ pé sàárè itẹ́ lòun ti fẹ́ lọ ṣe eléyìí nínú tí ọlọ́run ọba ò fẹ́ ta gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a jìnà sí ni kọ́lọ̀ọ̀bá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa. náà nínú àwọn nǹkan tí a ti ṣe ní àlàyé a sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá albina alalkubo bidia kéèyàn mú sáré káwá kọ̀ lé lórí àdáadáalẹ̀ ni látúnṣọ́lù ilalkubo ẹ gbọ́dọ̀ kírun lẹ́ni tó ń kọjú sí sàárè wàlá tajlisu alayha ẹ̀ sì gbọ́dọ̀ jókòó lé sàárè lórí tá a bá ti kọ́ nǹkan sórí sàárè àwọn èèyàn á sọ ọ́ dìjókòó tá a bá ti kọ́ nǹkan sórí sàárè àwọn èèyàn á sọ ọ́ dìjókòó. ẹni dátà ni tẹ́lẹ̀ wá touch spot mi. àwọn ọmọ ìyá kan máa retí pé káwọn náà máa láǹfààní láti gbọ́ ẹ bẹ́ẹ̀ ni so. náà wàlá tajlisu alayha anabi sallallahu alayhi wa sallam ó ní àgbọ́dọ̀ jókòó lórí sàárè so tá a bá ti kọ́ nǹkan lé orí sàárè àwọn èèyàn á máa jókòó lé tá a bá ti kọ́ nǹkan lórí sàárè á dìbì tí àwọn èèyàn ń jókòó lé lórí. so ìyẹn jẹ́nu àwọn nǹkan tí a ti ṣe ní àlàyé fún wa pé ká gbìyànjú láti rí wípé a sá fún a ti sọ fún wa àwọn ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe ní àlàyé èyí tó sọ fún ìyàwó Aisha radiyallahu anha wọ́n nígbà tí ànábì sallallahu alayhi wa sallam fẹ́ jáde láyé ànábì pe àkíyèsí àwọn mùsùlùmí ó ní kí wọ́n gbìyànjú ó ní qatalallahu liyahud ó lọ́nà ọba bínú sí àwọn tí wọ́n jẹ́ yẹ̀húdí. faisal tí wọ́n ń fi lè ó ní àwọn tí wọ́n jẹ́ yẹ̀húdí ọlọ́run ọba bínú sí wọn kí ló fà á ìtàkọ̀dù kòbóró àǹbìyá ìhìm mọ́sáàjìdà torí wípé wọ́n sọ sàárè àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì wọn wọ́n sọ di ilé ìjọsìn wọ́n ń ṣèjọsìn bẹ̀ wọ́n ẹ̀ẹ́dẹ̀ rí pé ní àwùjọ tiwa náà lè ní aṣàlàyé lè fún wa pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àfà tí a sì gbọ́dọ̀ gbìyànjú táripa aṣọ́ra lé lórí nípa pé kí àfà kú ká ṣe òkú ẹ̀ sí mọ́ṣáláṣí ká sọ ọ́ di bí ilé àwọn èèyàn á wá sọ ọbẹ̀ di àyè ìjọsìn àwọn èèyàn á máa lọ ọbẹ̀ láti lọ ṣàdúà a dẹ̀ sọ fún wa pé ìṣàdúà níbi sàárè ó máa ń pín sí ọ̀nà méjì ìkọ́ wà tó jẹ́ pé ẹbọ pọ́nbélé ni tó jẹ́ pé téèyàn bá ti ṣe ayọ̀yọ̀ kúrò ní Islam ẹlẹ́ẹ̀kejì a sọ fún wa wípé òun ò kì í ṣe ẹbọ ṣùgbọ́n ó lè sún ni mọ́ di ẹbọ ẹni tó bá sì ti ń ṣe ó súnmọ́ kóun náà padà ṣẹbọ èyí tó máa ń sọ̀yàn di ẹlẹ́bọ òun náà ni kọ́sdọ̀lù kòbó bìdùá ká lọ síbi sáré ká wá dojú àdúrà wa kọ ẹni tó wà nínú sàárè a àfa mi ẹ má sùn lọ́rùn o àbí kéèyàn lọ́bẹ̀ kó sọ pé bàbá òun kó má sùn ní ọ̀run o so gbogbo eléyìí pátápátá àwọn nǹkan tí máa ń sọ ni di ẹlẹ́bọ pọ́nbélé ni ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé òun náà lè sún ni mẹ́bọ òun náà ni pé kéèyàn kọ̀ lọ́bẹ̀ kó kọ̀ máa lọ ṣàdúrà mẹ́ ó lè ṣàdúrà fún ara ẹ̀ àbí fún ẹlòmíì so gbogbo ilé pátápátá gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ẹ̀ la gbọ́dọ̀ gbìyànjú kárí pé à ń jìnà sí kọ́lọ̀ ọba àlékiọlá kó má ṣe fi wá ṣe kòńgẹ́ dáadáa a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé a jìnà sí anábì muhammad sallallahu alayhi wa sallam ó pa àlíyù láṣẹ ó ránṣẹ́ lọ sílùú kan nígbà òní tó bá débẹ̀ ó ní gbogbo sàárè tó bá rí tí àwọn èèyàn bá mọ gbogbo ẹ̀ ní kó wó so ìgbàláyé wà táwa náà bá débì kan tó jẹ́ itẹ́ pàápàá jùlọ ìtẹ́ àwọn mùsùlùmí tàwa rí i pé wọ́n mọ́ tó ga tí ìgbàláyè bá wà fún wa a lè ṣe kí ni ká wo gbogbo ẹ̀ pátápátá tá a bá wo yìí a máa jàǹfààní fáwọn òkú a sì máa jàǹfààní fún àwa tá a wà ní ilé ayé náà torí pé òkú táwọn èèyàn sọ ayé ẹ̀ tán sọ di ọlọ́wọ́n ọba tó bá di ọjọ́ gbèǹde àlìkìyàmà ọlọ́wọ́n bá máa bí òun náà ọlọ́wọ́n ọba àlìkìyọ́lá ní innakum wa ma ta'buduna min duni lahi hasabu jahannama antum laha waridun ọlọ́run ní tó bá di ọjọ́ gbèǹde àdìkìyàmọ̀ àti ẹ̀yin àti àwọn nǹkan tẹ́ ń sìn ní ọ̀yìn ọlọ́run ọba a máa fi yín ṣe ìṣẹ́pẹ́ igi náà ni wọ́n á fi yín dáná ni kọ́lọ́n ọba kó má ṣe wá ní ẹni tí wọ́n á fi dáná wọ́n ní àwọn kan tọ́lọ́n ọba máa là ní ọjọ́ gbèǹde àdìkìyàmọ̀ òun náà ni àwọn ẹni tó bá jẹ́ wípé wọ́n ń sìn wọn ṣùgbọ́n inú wọn ò dùn sí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń sin ànábì Ìsá aleyhisalaam ẹ̀rí pàdánù Ìsá kò ní kéèyàn kan sí òun inú ẹ̀ ò sì dùn sí pé káwọn èèyàn sìn so àbí àwọn èèyàn tó jẹ́ tó yàtọ̀ sí Ìsá náà táwọn èèyàn ń sìn gbogbo eléyìí gẹ́gẹ́ bí mùsùlùmí Islam fẹ́ káwa gbìyànjú kárí wípé a jìnnà sí kọ́lọ́ọ̀bà àlékiọ́lá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kó má ṣe ìlà nínú ẹbọ Islam ẹ̀sìn tí ò nífẹ̀ẹ́ sẹ́bọ ni tó tako ẹbọ gbogbo tó bá wá lè sún ni mẹ́bọ islam máa ń fẹ́ ká gbìyànjú ká rí pé a jìnnà sí i nínú àwọn nǹkan tí a ti sọ fún wa pé kò dáa alhalfu bi ghayrillah òun náà ni kéèyàn máa búra pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí ọlọ́run ọba àlekèọ́lá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man kana halifan falyahlif billah anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ búra ọlọ́run ọba ni kó fi búra o ọlọ́run ọba ni kó fi búra níbo míì ó ní man halafa bi ghayrillah ó lẹ́nikẹ́ni tó bá búra pẹ̀lú nǹkan kan tó yàtọ̀ sí ọlọ́run ọba ó ní faqad ashraka onírú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe ẹbọ sí ọlọ́run ọba àlékè ọlá ọba ti sọ fún wa wípé innahu dájúdájú ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ọba máa ṣàforíjì fún gbogbo nǹkan tí ó bá yàtọ̀ sí ẹbọ ṣíṣe ṣùgbọ́n ẹbọ ṣíṣe ọlọ́run ọba ò ní foríjì ẹni tó bá ṣe ẹbọ sọ́lọ́run ọba látara bẹ́ẹ̀ gbogbo wa àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà ká gbìyànjú ká rí pé a jìnnà sí ẹbọ ṣíṣe kọlọmọba àdékèọlá kó má ṣe fi ẹnìkankan wa kó fi wá ṣe kòǹgẹ dáadáa. ànábì wa muhammad sallallahu alayhi wa ó ní ẹnikẹ́ni mamata ó lẹ́nikẹ́ni tó bá kú wàhùwà ya'lam annahu la tó wá fi rinlẹ̀ nú ẹ̀mí ẹ̀ wípé kò sí ní tó yẹ ká jọ́sìn fún àyàfi ọlọ́wọ́n ọba àlekè ọlá ànábì sallallahu alaihi wasallam ó ní dákọ̀ọ́lá àlùjànnà ó ní irú ẹni bẹ́ẹ̀ máa wọ àlùjànnà kọ́lọ̀ọ̀ba kó má ṣe jẹ́ kí ẹnì kankan wa kó jẹ́ ká wọ àlùjànnà. bákan náà nínú àwọn nǹkan tí a tún sọ fún wa òun náà ni pé anna afdalal makhluqin wa akmalihim pé ẹni tó dáa jùlọ tó sì jẹ́ wípé wa akmalahum nabiyuna muhammadin sallallahu alaihi wasallam ẹni tó dáa jùlọ nínú gbogbo àwọn tí ọlọ́wọ́n bá dá àti ẹni tó ní àpọ́nlé jùlọ nínú gbogbo wọn òun ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èèyàn kan ò dáa tó ànábì nínú ẹ̀dá èèyàn kan ò sì ní ọlá ju ànábì lọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ọlọ́wọ́n bá ròyìn ànábì ó ní wa innaka la'ala khuluqin azim ọlọ́wọ́n nílẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ìwọ ni wáyé dáa jùlọ ọlọ́wọ́n so kò sí èèyàn kan tá a lè fi wí ànábì sallallahu alaihi wasallam ọlọ́run dẹ̀ sọ fún wa wípé laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira àwòkọ́ṣe tó dáa jùlọ ó ń bẹ fún yín lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ wípé kí ni yarju àwọn tó jẹ́ pàwọn ọ̀nwójú rí ọlọ́run ọba wọ́n sì ń wá ojú rí ọlọ́run ọba ní ọjọ́ gbèbè àlìkìyàmọ̀ tán sì máa ń rántí ọlọ́run ọba ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọba ní àwòkọ́ṣe tó dáa ó ń bẹ lára ànábì sallallahu alaihi wasallam fún gbogbo wa kọ́lọ́n fi wá ṣe kòǹgẹ́ dáadáa eléyìí ni ẹlẹ́ẹ̀kẹwàá tí a ti dé bákan náà eléyìí tí a tún fi kún ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni mọ́sálàtú ziyadatil iman wa naqsihi ọ̀rọ̀ nípa pé ìgbàgbọ́ a máa lékún ìgbàgbọ́ a sì máa dínkù kọ́lọ́n ọba kó má ṣe máa lé wa kún nígbàgbọ́ gbogbo tí máa ń bí kí ìgbàgbọ́ ẹni dínkù kọ́lọ̀ ọba kó má ìlà wa ń bẹ̀. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ òye wa nínú ẹ̀kọ́ ìmọ̀ni a máa lékún bi ta'atillah wa rasulihi tába ti ń tẹ̀ láṣẹ ọlọ́run tá ń tẹ̀ láṣẹ òjíṣẹ́ rẹ̀ ìmọ̀ni wa máa lọ sókè. téèyàn bá sì ti ń dẹ́ṣẹ̀ ìmọ̀ni yẹn a máa lọlẹ̀. ànábì sallallahu alayhi wa sallam sọ́nu hadith al-imam bukhari àti muslim ó ní la yazni zani hina yazni wa huwa ó ní ẹ̀ní rí èèyàn kan tó ń ṣe ṣìnà lọ́wọ́ wàhúwà mòmí ẹ̀ní rí èèyàn kan kó máa ṣe ṣìnà lọ́wọ́ kí gbàgbọ́ wá wà nù ààrẹ lóòótọ́ mùsùlùmí sì ni ṣùgbọ́n gbà tó ń ṣe ṣìnà lọ́wọ́ yẹn ìmọ̀ọ́nì ti kú ò lárẹ̀ kọ́nà má jẹ́ kí ìmọ̀ọ́nì kú ò lárẹ̀ nìkan kan wa ó ní ẹni tí bá mutí ò ní máa mutí lọ́wọ́ ìnà yashrab wà wà múmin kó jẹ́ múmini ìmọ̀nì ti kúrò lára mùsùlùmí sì ni o ṣùgbọ́n gbà tó mutí lọ́wọ́ yẹn ìmọ̀nì ti ṣe kí ni torí pé tí ìmọ̀nì bá wà ìmọ̀nì ni dáfẹ́ òní tí máa ń protect èèyàn tá a máa dáàbò bo yàn ìmọ̀nì pé ah, ọlọ́run máa rí mi ẹ̀rí pé àìmọye ẹ̀ṣẹ̀ tá a máa ń dá béèyàn bá wà ń bẹ̀ àtó bẹ̀ láti ṣe ìgbà míì àwọn tá a lè dẹ́ṣẹ̀ ìlójú wọn ṣọ́fẹ́ náà wá ni wọn ò lè náà wá ṣùgbọ́n àmọ́ àwọn pé àkìlè ká ti gbọ́ kọ́ wa sọ pé mi mò ń ṣerú nǹkan báyìí. so tí ìmọ̀nì bá wá wà nú ẹ̀mí téèyàn ń gbà pé ọ̀nà bá máa wà níbi tí mo wà ó máa rí mi ṣẹ̀mẹ̀ pé tí ìmọ̀nì bá ga dáadáa téèyàn ń fìlì presence ọlọ́run pé ah, ọ̀nà máa wà níbi ó máa rí mi ó wà ń sọ́mọ náà ṣùgbọ́n ìmọ̀ ẹ̀ ó rí mi ń bí ìyówó mi ẹni tó wá ń ṣe ṣìnà tó mutí ìgbà míì máa wà ó máa ṣèṣe sí ìpayọ náà ìgbà míì máa wà èṣù máa jẹ gàba lé lórí kò ní rí ẹ̀mí yẹn control ó túmọ̀ sí pé níyẹn náà mú mí nìyí wàdà yásírí kò sáré kìhìnà yásírí kò wá wá mú ó ní ẹ̀sìn ní rí èèyàn kan tó ń jalè nígbà tó ń jalè lọ́wọ́ yẹn kó jẹ́ mú mi àsìkò tó ń jalè lọ́wọ́ yẹn ìmọ̀nì ti kúrò lára ẹ̀ lásìkò tó ń jáde lọ́wọ́ so kọ́nà ọba àdékè ọlá kó má ṣe jẹ́ kí ìmọ̀lì dúró lórí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa yezidu wa yankos ìmọ̀lì a máa lékún a sì máa dínkù ó wá di ọwọ́ mòmìnì gbogbo ń tá máa jẹ́ kí ìmọ̀lì wa lékún torí ṣe rí tí ìmọ̀lì bá ti dínkù nígbà míì ó máa ń le láti padà sókè tí ìmọ̀lì bá ti wálẹ̀ nígbà míì ó máa ń le kó padà sókè ó máa ń rọrùn kí mọ́nì máa bọ̀ láti ilẹ̀ kó máa lọ sókè ṣùgbọ́n tó bá wà lókè tó já wálẹ̀ báyìí àti gùnkè padà ẹ máa ń ṣe kí ni jọmọ́ béèyàn bá wa mọ́tò lọ lórí òkè tó ń lọ tó ń lọ tó wá di pé kò lè lọ sókè mọ́ ṣe mẹ́ pé réètì tá a máa fi jábọ̀ ńlẹ̀ ó máa ju réètì tó fi gùnkè lọ tóró máa da fírì wálẹ̀ ẹni tó ti jẹ́ ni ré tó ti jẹ́ táwọn èèyàn ń wò tí ò bá ṣọ́ra tí nǹkan kan bá lọ fọwọ́ ba ímọ̀ ni ẹ̀ báyìí tó bá máa wálẹ̀ báyìí ó lè já wálẹ̀ tán pátápátá kọ́nà ọba kó má ṣe fi wá ṣe kóńgẹ́ dáadáa nínú ta fi tọ́jú ìmọ̀ni wa ta fi máa lékún tí ò ní jò nínú ta fi ń tọ́jú ìmọ̀ni wa tí ò fi ní jò ìmọ̀ni ò lè dúró lójú kan láíláí kọ́ wa sọ pé àáfà yẹn ìmọ̀ni ò jò kò dẹ̀ lékún irọ́ ni nínú kí ìmọ̀ni máa lékún àbí kó máa jò ẹni tó ń kírun dáadáa tẹ́lẹ̀ ó wá padà rí fóun ò kírun mọ́ kí ló ń tọ́ka sí ẹjọ́ mọ́ ìmọ̀ni ti ń wálẹ̀ tí ó bá ní ṣe dáadáa kan téèyàn ń ṣe tẹ́lẹ̀ gbogbo nǹkan téèyàn fi ń ṣe tẹ́lẹ̀ wà ńlẹ̀ condition téèyàn wà téèyàn fi ń ṣe tẹ́lẹ̀ condition yẹn náà wà ńbẹ̀ ó wá di kéèyàn ò rí nǹkan yẹn ṣe mọ́ ìmọ̀ni ti jò nìyẹn ẹni tó ń kí sọ̀látùlù jàmáà sóbò yìí ó máa ń kí ń jọmọ kò wá kí ń jọmọ mọ́ ìmọ̀ni ti jò kò dẹ̀ travel kò lọ́ọ̀bì kankan nígbà míì ní àwọn ibi téèyàn ti gbọ́dọ̀ máa ṣọ́ra ìgbà míì máa ń wà tí ìdẹ̀kùn téèyàn bá wà nú ìdẹ̀kùn téèyàn bá wà nú ìdẹ̀kùn ìmọ̀ni lè jò lásìkò tí ìdẹ̀kùn bá dé ẹ̀ńtara ti ń ni tó jẹ́ pé gbogbo ògbà ṣá máa wá mọ́ṣáláṣí wá bẹ́ẹ̀ lọ́hùn ni ní gbogbo ògbà nígbà tí ìdẹ̀kùn wá dé iṣẹ́ yìí ti wá pọ̀ iṣẹ́ ò wá jẹ́ kó ráyè mọ́ kí ló ṣẹlẹ̀ ẹjọ́ mọ́ ìmọ̀nì ti wálẹ̀ torí pé ńgbà tí ìdẹ̀kùn dé yẹn ó yẹ ká tẹrí ìdẹ̀kùn yẹn ba fún ìmọ̀nì ni ló fi jẹ́ pé téèyàn bá wà nípò kan kéèyàn máa dúpẹ́ fọ́lọ́run ọba tá a bá dẹ̀ ti ń bẹ lọ́hùn fún pò tó tún dáa jù yẹn lọ ká máa bẹ lọ́hùn ọba pé wọ́n lọ́hùn ọba gbogbo kò tí ń bá wà gbogbo oore tó bá máa ṣe fún mi má yọ tẹ̀sìn kúrò ń bẹ̀ ẹjí olówó tẹ́lẹ̀ tí òrówó ná ó wá padà di pé ń àsìkò tó ń rówó náà yẹn ṣẹ́ bẹ́ẹ̀ pé gbà yẹn ló yẹ kí dáadáa pọ̀ sí ìgbà yẹn ni ò wá rí dáadáa ṣe mọ́ àdánwò níjọ mọ́ ó sì yẹ ká rí dáadáa ṣe sí ni kọ́lọ̀ ọba àlékí ọlá kó má ṣe fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọ́lọ̀ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ìmọ̀ ni wa kọ́lọ̀ kó jí o máa lékún kó má dínkù láéláé so insha Allah ní ìtẹ̀síwájú gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a tún fẹ́ ṣe lénìí òun náà ni àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàrin ara wa gẹ́gẹ́ bá ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé ibi tí a máa lọ lénìí òun náà ni àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bá ṣe fẹ́ bára wa lò àti àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn tí wọ́n jẹ́ olórí ìlú tí wọ́n jẹ́ olórí mùsùlùmí a gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí wípé ìbáṣepọ̀ wa láàrin àwa àti ẹ̀ tó jẹ́ mùsùlùmí kárí wípé ìbáṣepọ̀ tó dáa ni ìbáṣepọ̀ wa láàrin àwa àti àwọn tí wọn kì í ṣe mùsùlùmí kárí wípé ìbáṣepọ̀ tó dáa ni torí pé ọlọ́run ọba àlekè ọlá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ́run bá bá ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí ọlọ́run bá bá ń sọ pé òun rán wọn sí gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn lápapọ̀ ni ẹ̀rí kọ́nà á ní yáyú àlẹ́dínà àmọ́nù ẹ̀yin onígbàgbọ́ òdodo tọ́lọ́run bá ti wá ń sọ̀rọ̀ onígbàgbọ́ òdodo jọmọ́ gbogbo mùsùlùmí náà ló ń bá wí o ìmọ̀ọ́nì wa wá nì ó lè ga jura wọn lọ kéèyàn máa wò pé bá ti sọ pé yáyọ alẹ́dínà àmọ́nù àwa kan ni wọ́n ń bá wí dúnú àwọn kan pé kò kan gbogbo wa náà ni ṣùgbọ́n ìgbàgbọ́ wa a máa jura wọn lọ kọ́lọ̀ ọba kó má ṣe jẹ́ kí gbàgbọ́ wa kó máa so ọlọ́ọ̀ba máa ń rán wa sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bọ́lọ́ọ̀ba ṣe sọ fún Muhammad ó ní kuntum khayra ummatin ukhrijat linnas ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ dáa jùlọ ukhrijat linnas ọlọ́run ní agbẹ́yìn dìde fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tamuruna bil ma'ruf ojúṣe àkọ́kọ́ tẹ́ ẹ ní ẹ máa pàṣẹ dáadáa watanhauna anil munkar ẹ sì máa kọ̀ bàjẹ́ watuminuna billah ẹ sì nígbàgbọ́ ẹni tó jẹ́ mùsùlùmí ohun tó bá ti ń sọ fáwọn èèyàn ní dáadáa ìwọlẹ̀ ni àkọ́kọ́ tó gbọ́dọ̀ bá ń bẹ̀ ohun tó bá ti ń kọ̀ fáwọn èèyàn láburú ìwọ ló gbọ́dọ̀ kọ́kọ́ jìnà sí o gbọ́dọ̀ jẹ́ tá níyà ẹ kọ́lọ́njà ṣàánú wa bá ṣe ń sọ fún yín lórí o ẹ má wo ń tà ń ṣe àbáwa náà tiẹ̀ sí ilẹ̀ ṣe ló fi jẹ́ pé kan nínú àwọn afẹ́ ní ìṣáájú Al-Hasan Al-Basri rahimahullah àwọn mùsùlùmí lọ bá imam wọ́n ní bá wa ṣe wáàsí fáwọn olówó gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹrú lábẹ́ wọn kan tú wọn sílẹ̀ kan sọ wọ́n di ọmọlábí imam lóhun ti gbọ́ àwọn èèyàn expect pé tó bá ti di ọjọ́ júmọ̀ àbáyé imam sì jẹ́ tó jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ fáwọn èèyàn àwọn èèyàn máa ń gbọ́ ah imam máa ṣe wáàsí gbogbo àwọn olówó yẹn gbogbo àwọn ẹrú abẹ́ wọn wọ́n á tú wọn lẹ̀ imam ò bá sọ̀rọ̀ ó tún dọ̀sẹ̀ kejì ìmáàmù tún sọ̀rọ̀ ó dọ̀sẹ̀ kẹta ìmáàmù sọ̀rọ̀ nígbò wá di bí ọ̀sẹ̀ kẹrin ìmáàmù wá sọ̀rọ̀ nípa pé ká tú ẹrú sílẹ̀ àwọn olówó bá bẹ̀rẹ̀ sí tú àwọn ẹrú wọn sílẹ̀ wọ́n sọ wọ́n di ọmọlábì àwọn èèyàn wá lọ bá ìmáàmù pé ìmáàmù kí ló dé nígbà tá a sọ fún yín pé kẹ́ bá wa sọ̀rọ̀ fáwọn olówó pé kán tú àwọn ẹrú sílẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ìmáàmù sọ pé mi tẹ rí èmi náà tú ẹrú sílẹ̀ torí mi lẹ́rú mi sì fẹ́ sọ fáwọn èèyàn ohun tèmi náà lè ṣe ó ní àtijọ́ tẹ ti wá sọ fún mi mo wá ń kówó jọ mo ń tuwó jọ mo sì ń bẹ lọ́hùn kọ́ lọ jẹ rówó kó jọ nígbà tí mo ti wá rówó kó jọ mo wá lọ ra ẹrú lọ́jà nígbà mo wá ra ẹrú lọ́jà mo ṣe dáadáa sí mo tún wá tú sílẹ̀ nígbà mo ti wá tú ẹrú ìsílẹ̀ yìí ẹ̀hẹ́n júmọ̀ wá tẹ̀lé lèmi náà bọ́ sórí mímbàdì ni mo wá fi sọ̀rọ̀ nu kútúbà mi pé ẹ̀yin èèyàn dáadáa wà mí ká tú ẹrú ká bọ́kùn ní ọrùn ẹrú ó ní látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wo póun náà ṣe ó jẹ́ kó rọ àwọn èèyàn lọ́rùn láti ṣe eléyìí ni tí ọlọ́wọ́n bá fẹ́ fún àwa mùsùlùmí ohun tá a bá ti ń ṣe wáàsí káwa náà máa mú un lò kódà kó tiẹ̀ ní wa lára nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ ká fi bára wa lò òun náà ni pé la yukafiru muslimun akhahu musliman mùsùlùmí ò gbọ́dọ̀ máa kàfárọ̀ ọmọ yẹ́ tó jẹ́ mùsùlùmí kàfárọ̀ káfárọ̀ yóò káfíru tẹ̀kfírọ̀ káwòyàn kan ọmọ wa mùsùlùmí a sọ̀rọ̀ ń pa ẹni tó jẹ́ kèfèrí ọmọ wa àjọ ń kírun àjọ ń kéèyàn wá sọ pé a ah, ni. nínú tí wọ́n fẹ́ fún wa ni o gẹ́gẹ́ bí mùsùlùmí torí wípé tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ aburú tá a máa tì díẹ̀ jáde pọ̀ kọ́lọ́ ọba kò jọ kó là wá mbẹ́ aburú tá a máa tì díẹ̀ jáde ó pọ̀ nígbà tí èèyàn kan bá ti ń pe ọmọ yẹn ń ọmọ yẹn mùsùlùmí ń kèfèrí káwa náà wúra wa wò ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la yuminu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ànábì sallallahu alayhi wa sallam ó lé èèyàn kan nu yín ò tí ì lè jẹ́ onígbàgbọ́ òdodo tá a fi nífẹ̀ẹ́ fún ọmọ yẹ ohun tó nífẹ̀ẹ́ fa gbogbo wa bá ṣe wà yìí a nífẹ̀ẹ́ pé kéèyàn kan pàdé wa kó ń ròyìn wa dáadáa pé ah, àfàyẹ àfààyàn ní mọ́nì téèyàn kan bá ń sọ ń sìn pé ah, àfààyàn ní mọ́nì báwo la ṣe máa fìlì inú tiwa náà dùn ní torí pé àwọn mùsùlùmí ń jẹ́rìí sí pa ní mọ́nì à ọpẹ́ mà ní fọ́lọ́hún èmi tí mo wò pé mi rí nǹkan kan ṣe lójọ́sìn mo wá rẹ̀ tó ń sọ pé mo ní ímọ́nì inú wa máa dùn bó ṣe jẹ́ pé ó máa dùn mọ́ wá nú yẹn ohun tó yẹ káwa náà máa fi lọ ọmọ ìyá wa nìyẹn káyìn ọmọ ìyá bá ah, ìwà fàyẹ̀ dẹ̀ da tó bá jẹ́ pé wẹ̀ ẹ̀ da ẹni tí wẹ̀ ò da àní wàá máa parọ́ ká sọ pé wẹ̀ ẹ̀ da ṣó ti yé àní nífẹ̀ẹ́ kéèyàn pé wa ń kèfèrí kí ló dé táwa náà wá nífẹ̀ẹ́ ká pé ọmọ ìyá wa ń kèfèrí tí ò sì jẹ́ kèfèrí wàbábu tẹkfíìr wá fẹ́ẹ̀ kéèyàn kan pé èèyàn kan ń agbọ́nrin tó jìn ni ọ̀rọ̀ tó tóbi ni látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ra fún un torí pé ká pè yàn pèsè rí ó ní dọ̀wá bítù tó pọ̀ ó ní àwọn òfin tó dé ó ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ ọlọ́run bá sì fi eléyìí sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jí àwọn àfa ẹ̀sìn tí ọ̀rọ̀ yé tí wọ́n sì ní ìwọ ọmọlúàbí lára torí ń gbà mí èèyàn lè jẹ́ onímímọ̀ kó má ní ìwà èèyàn lè jó ní mímọ̀ kó má ní ìwà torí pé ìwà náà ni ohun tá a máa ń kọ́ ni ẹlòmíì wá kọ́ ìmọ̀ kò kọ́ ìwà àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ìṣáájú wọ́n máa ń sọ wípé ta'allamna al-adaba qabla an nata'allama al ní adab ẹ̀kọ́. E la máa ń kọ́kọ́ kọ́ ṣáájú ká tó kọ́ ìmọ̀ fazidna ilma látara bẹ́ẹ̀ nígbà tá a wá bẹ̀rẹ̀ sí máa kọ́ ìmọ̀ ìmọ̀ wa jókòó ó jókòó sára wa. àdábù talibil ilm ma'a shaykhihi ẹni tó jó ní mímọ̀ ẹ̀kọ́ tó gbọ́dọ̀ máa fi bá àfa ẹ̀ lò. àdábù ma'a jiranihi ẹ̀kọ́ tó gbọ́dọ̀ máa fi báwọn ará ilé ẹ̀ lò àwọn ará àdúgbò ẹ̀ lò àdábòho máa àkàránìhì ẹ̀kọ́ tó gbọ́dọ̀ máa fi báwọn tọ́jọ jẹ́ classmate àwọn tí wọ́n jọ ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó gbọ́dọ̀ máa fi bá lò gbogbo eléyìí pátápátá ló ní ipa nínú gbèsè ayé ẹ̀dá a gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí ká máa fi ẹ̀kọ́ ká fi bára wa lò eléyìí jẹ́nu tí islam fẹ́ fún wa. àdùrọ́rù tekfir kí wá ní àwọn àfa sọ nínú tíra wọn yìí wọ́n ní wàlá nukaffiru ahadan min ahlil qibla bi mujarradil ma'siyah wọ́n lẹ́nikẹ́ni min ahlil qibla tó bá jẹ́ nú àwọn tí wọ́n máa ń kọjú sí kíbla kírun àwọn wo ló ń kọjú sí kíbla àwọn mùsùlùmí. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام anabi sallallahu alaihi wasallam ìdààmú ọkàn bá torí pa anabi òun fẹ́ ṣe bí àwọn ẹlòmíì anabi máa ń fẹ́ ṣe ẹ̀sìn ẹ̀ bọ́lá ọba ṣe fẹ́ ni àwọn yehudi àti nọ̀sọ́rọ́ wọn máa ń kọjú sí bẹ́tùlì mọ́gídìs ìyẹn ní jerusalem tó fẹ́ ṣe jọ́sìn wọn ibẹ̀ wá lọ náà bá pa ànábì náà láṣẹ pé kó máa kọjú sí ó wá wọn ànábì pé kó jẹ́ pé ìlànà tó wọn a máa fi ṣe tòun yàtọ̀ sí ti wọn látara bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam a máa kọjú sí kíbla a máa wojú ọlọ́wọ́ bá ń sọ́mọ̀ òun pé kọ́ náà bá tiẹ̀ ní ìdí ni kó máa kọjú sí ọlọ́wọ́ á láti rí gbogbo ìdààmú ẹ̀ nísìnyí ó yá wa kọjú sí Baitul Haram ẹnikẹ́ni tó bá wá ń kọjú sí kíbla àní máa kàfárọ̀ wọn ká pé wọ́n kèfèrí bí mujarradil ma'asiya torí kókò dá ẹ̀ṣẹ̀ kárí mùsùlùmí ń sìn tó ń mutí a kèfèrí lélẹ́yìí o torí kí ni wọ́n wá ní kí ló ṣe ó mutí ni kárí mùsùlùmí kó máa ta tẹ́tẹ́ a kèfèrí ni kárí mùsùlùmí àtòríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni àbẹ́ṣẹ̀ kékeré tó yàtọ̀ sẹ́bọ káwá pé ń kéfìrì èèwọ̀ ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam abudar ó lọ sílé ànábì ìjọ kan sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wa bukhari àti muslim ó lóun bá ànábì sallallahu alayhi wa sallam tó daṣọ borí tó sùn òun ò fẹ́ jí ànábì òun padà sallallahu alaihi wasallam òun tún padà wá òun rí pànábì ṣe ń sùn òun tún lọ òun padà wá ń wa tají wa sọ fún wípé ẹnikẹ́ni tó bá ti sọ pé la ilaha illallah dakhala aljanna ó máa wà lùjọ́ náà. àbújáde wá wò pé ah, kéèyàn kọ́ sọ pé la ilaha illallah ó ní wà ìzánà wà ìzárọ̀kọ̀ ó ní rí òjíṣẹ́ ọlọ́run ṣé kódà kó ṣe ṣìnà kódà máa jalè ànábì ní sallallahu alaihi wasallam wà ìzánà wà ìzárọ̀kọ̀ ó ní kódà kó ṣe ṣìnà kó jalè àbújáde ah, bá wò pé wà ìzánà wà ìzárọ̀kọ̀ kódà kó ṣe ṣìnà kó jalè ànábì ni wà ìzánà wà ìzárọkọ kódà kó ṣe ṣìnà kó jalè. abuzari tún bèrè lẹ́lẹ́kẹta wà ìzánà wà ìzárọkọ kódà kó ṣe ṣìnà kó jalè ànábì ni wà ìzánà wà ìzárọkọ àlàrọ́kùnmí ànfì àbíjárì. ó ní kódà kó ṣe ṣìnà kó jalè ó máa wà lùjọ́ náà kódà kábùdárì má fẹ́ bẹ́ẹ̀ kódà kí wọ́n má fẹ́ ẹni tí wọ́n ń pè kèfèrí ẹ̀ tó dẹ̀ jẹ́ mùsùlùmí tó wá torí ń pò dẹ́ṣẹ̀ kó ó wá pè kèfèrí ànábì sọ̀rọ̀ máa ṣẹlá ló máa wà lùjọ́ náà kódà kan fi mú ẹ dọ́ọ̀rì tó bá dínà yẹn àbó ìṣiyèméjì lé lórí wàhálà mi ń fàgọ́ ìlẹ̀ Islam nínú orí àti àǹfààní tó jẹ́ tó wà mí kéèyàn jẹ́ mùsùlùmí nìyẹn kò bá jẹ́ lẹ́ṣẹ̀ as long as tó bá ti jẹ́ tí mọ́nì wà ní orí ẹ̀mí ẹ̀ tó gba ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo tí ò sì ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba kò sírú ẹ̀ṣẹ̀ tó lè dá ọmọ àlùjọ náà ni kódà kó kọ́kọ́ wọ iná ọlọ́run ọba máa padà yọ kúrò nínú iná á mú lọ sínú àlùjọ náà a sì ń bọ̀ lórí àwọn hadith rẹpẹtẹ lórí yẹn inṣàlá ìyẹn sọ fún wa ìyẹn ò wá ṣìnà lẹ́wọ̀ kò sì sílẹ̀kùn olè lẹ̀ o kò sílẹ̀kùn ìmáṣẹ lọ́wọ́ bá lẹ̀ o ṣùgbọ́n sọ fún wa wípé pàtàkì ìgbàgbọ́ béèyàn bá ti ní ìgbàgbọ́ tó dúró déédéé kò sírú ẹ̀ṣẹ̀ tó lè dá ọlọ́run bá máa wo ìgbàgbọ́ yẹn mọ́ lára láti kẹ̀ kọ́lọ́ má ṣe kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. ànábì wa muhammad sallallahu alayhi wa jẹ́ kí lè yé wa. ẹ̀ẹ́rì ká máa pèèyàn ní kèfèrí aburú tó pọ̀ wà ńbẹ̀ lẹ́yìn tó bá jẹ́ pé kò ń ṣe kèfèrí tó jẹ́ mùsùlùmí táwa torí pé ó ń dẹ́ṣẹ̀ káwa sọ di kèfèrí àwọn oríṣiríṣi aburú wà látàrẹ̀ àkọ́kọ́ ni wípé alikidalu wà lẹ́kọ́sìlì a máa jẹ́ sábàbí káwọn mùsùlùmí máa para wọn ẹ̀rí páwọn ọ̀yọ́ tán máa ń pe àwọn ọ̀yọ́ ń kèfèrí pẹ̀lẹ́ṣẹ̀ tán ti pè wọ́n ń pé àwọn jọmọ́ tó wà mọ́ṣáláṣí yẹn kèfèrí ni wọ́n so kò ní ní wọn lára láti lọ ju bọ́ọ̀mù sínú mọ́ṣáláṣí yẹn tó rántí gbà pé àwọn tó kú wà ń bẹ̀ tẹ́lẹ̀ gan kí ni kèfèrí ni wọn ọlọ́run ò dẹ̀ tún wá rún ẹ náà pé kó kọ̀ wọ àwọn kèfèrí àwọn tó ń ṣe mùsùlùmí kó wá wò wọn báyìí kó dẹ̀ lọ ju bọ́ọ̀mù sí wọn láàrin ẹwọ ni kí lẹ̀ṣẹ̀ wọn kí ni ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run bá máa bí ẹ tó bá dọjọ́ pé ìdí àlìkìyàmọ̀ ṣọ́pàyàn ni ṣọ́jalè ni kí lẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ ọlọ́run bò fi yẹn rán wa o nínú tó máa ń bí nìyẹn ànábì sallallahu alaihi wasallam nínú hadith Jarir ó ní ànábì sallallahu alaihi wasallam sọ ní hajjatil wada hajj tó ṣe tó fi dágbére fáyé la tarji'u ba'di kuffaran ànábì ní ẹ má di kèfèrí lẹ́yìn tí ń bá lọ tán o yadribu ba'dukum riqaba ba'd tẹ̀ máa gera yín lórí ẹ máa bẹ́ra yín lọ́rùn nígbà tẹ́ bá ti di kèfèrí láàrin ara yín táwọn kan ah, àwọn ilé kèfèrí ni wọ́n àwọn ilé kèfèrí ni wọ́n ànábì sallallahu alaihi wasallam ni ẹ má ṣe bẹ́ẹ̀ o nínú tí máa ń bí tá a bá ti pera wá ń kèfèrí bẹ́ẹ̀ láì lẹ́kọ̀ọ́ tí ò sì jẹ́ lọ́dọ̀ àìtọ́ al-adawatu a máa bí ọ̀tá sí wa láàrin àti ìkórira ọ̀tá àti ìkórira la máa bí sí wa láàrin látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú ká jìnnà sí. àdàmú tààwùn àlàlẹ́bẹ̀rẹ̀ wa tákùwà tá a bá ti múra wa pé àwọn ilé kèfèrí ni wọ́n yẹn náà kèfèrí ni àní lè máa rọra wa lọ́wọ́ lórí dáadáa àti ní lè máa àní máa kọ aburú láàrin ara wa ọlọ́run sì sọ pé yìí onígbàgbọ́ òdodo wa ta'awanu 'ala al wa taqwa ẹ máa rọra yín lọ́wọ́ lórí dáadáa àti páyọ lọ́wọ́ ọba wala ta'awanu ala al-ithmi wal-udwan ẹ má rọra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìkọjá àlà nínú aburú tí máa ń bí òun náà ní at-tafriqi bayna tullabil ilm a máa bí ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wal-muslimina umuman a máa bí kó ní kálukú yàrá ẹ̀ lọ́tọ̀ tí bá mẹ́ yọkọ̀ kẹfẹ́ rí ni ṣẹ̀mẹ́ pé máa ṣọ́ra fún ni nígbà tí yorùbá ti pe ọmọ yẹ kèfèrí tó bá di kó fẹ́ kírun fún yín tó jẹ́ mọ́mù kí lèèyàn máa ṣe torí ìwọ ni kéèyàn kírun lẹ́yìn kèfèrí aya sá kò ní wá kíjọ ọmọ lẹ́yìn ẹ̀ tó bá lọ tán àwọn lè wá dájọ́ ọmọ tiwọn lẹ̀ nínú tá máa bí nìyẹn tó bá jẹ́ pàǹpẹ̀rẹ̀ wá ń kèfèrí lórí àìmọ̀ kan àti àìlẹ́kọ̀ọ́ ní àwọn ẹ̀kọ́ tó dé àwọn èèyàn lè di kèfèrí ẹni tó jẹ́ mùsùlùmí ó lè padà di kèfèrí ṣùgbọ́n kò ní jẹ́ látara ẹ̀ṣẹ̀ tó dá nígbà tí ò ṣe bọ̀ nǹkan ẹyọ kan tó lè jẹ́ kó di kèfèrí pẹ̀lẹ́ṣẹ̀ alistihlal ẹni tó mutí tó wá sọ pé àkóṣáburú nu ọtí ẹ̀tọ́ lọ sí náà Quran gan la lè mutí ṣẹbẹ pẹ̀lú ẹni yẹn ti ti ṣe kèfèrí sí Quran àbí sònú àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó nìyẹn kéèyàn tó péyàn kèfèrí nínú àwọn nǹkan tá a máa ń ṣọ́ iqamatul hujja tá a bá ti ẹ̀rí mùsùlùmí kan tó tún wá ṣe nǹkan tó lè jẹ́ kó di kèfèrí a gbọ́dọ̀ fi ẹ̀rí rinlẹ̀ lé lórí wàbàyáni ṣubuhat tó bá jẹ́ pé ìrújú ló bẹ́ nìyẹn a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fún a rí èèyàn kan tó ń kó sínú àwọn nǹkan kan a gbọ́dọ̀ pè é jókòó ká pè é jókòó afa a ṣe nǹkan báyìí kílẹ̀ rí yín lórí ẹ̀ kí làlàyé lórí ẹ̀ àrípẹ́ rí kan báyìí sọ pé ká má ṣe nǹkan báyìí à ń wò pé at least abáwá bá yín bóyá a tún lè rí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan látara nǹkan yẹn hadith kan wà amr bin shu'aib an abihi an ló gba hadith yẹn wá nínú hadith yẹn wọ́n sọ̀rọ̀ nípa àwọn alisti'aza àwọn nǹkan tá a máa fi ń wá ìṣọ́ pàápàá jùlọ fáwọn ọmọdé nínú ẹ̀mí kí a sọ u'izuka bi kalimati llahi tammat wa min kulli shaytani wa hamma wa min kulli ayni lamma. wọ́n wá sọ wípé abdullahi bin amr bin al-aas kana yu'allimu man aqila min banihi àwọn tó ti gbọ́nú àwọn ọmọ ẹ̀ ó máa ń kọ́ wọn ní àkàrù yẹn pé kọ́ máa wí àwọn tí wọ́n bá wá sí ìgbọ́nú wọn ọdún máa kọ́ sí nǹkan kan àwọn ọmọ kéékèèké akọ àkàrù yẹn síbẹ̀ àwa gbé kọ́ wọn lọ́rùn. ṣùgbọ́n nínú àwọn àfà tí wọ́n sọ pé hadith ọ̀rọ̀ tó sọ yẹ pé ó máa gbé kọ́ wọn lọ́rùn yẹn pé kò fẹsẹ̀ rinlẹ̀ ní ọ̀dọ̀ àwọn àfà tí wọ́n sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn máa gbà wípé téèyàn kan bá kọ zikir ó kọ àyà Qur'an ó kọ àwọn àkàrù tó rinlẹ̀ látọ̀dọ̀ ànábì sọlọ́mọ àṣálá ó wá kó wá fi kọ́ ọmọ lọ́rùn àwọn aṣọ sọ pé kò sí láì fi mẹ́ bóyá wá rí èèyàn kan tó ṣe irú nǹkan báyẹn hadith yẹn ni òun ò mọ̀ wípé hadith yẹn nǹkan kan ṣe ó wá kọ̀ ní hadith yẹn kò tiẹ̀ rọ́rọ̀ àwọn àfáà lórí ẹ̀ ló wá ń lò lábáworú ẹni ẹgbẹ́ àkèfèrí ah, làfáà yẹn wọ́n ní kí ló ṣe à ah, ó ń so nǹkan kọ́ ni ẹ̀ rí gbogbo chain tó kó sáwọn ọmọ ẹ̀ ni whereas ọ̀tọ̀ ni tẹ́ni yẹn kọ síbẹ̀ orúkọ náà ló kọ síbẹ̀ ohun tó wá ṣẹlẹ̀ ń sìn ni wípé ṣó lẹ́tọ̀ọ́ ká gbé irú nǹkan yẹn kọ́rùn àbí kò lẹ́tọ̀ọ́ àwa rí pé ẹni tó ṣe náà rí hadith kan tó fẹsẹ̀ tó tó fẹsẹ̀ múlẹ̀ fún ṣó ti yé bọ̀ àwa wá padà rí pé a rí pé inú àwọn àfọ alábìsí a rí pọ́n sọ pé yìí ò fẹsẹ̀ rinlẹ̀ so tá a bá sá fúrú nǹkan báyẹn òun ló dáa jùlọ so èèyàn gbọ́dọ̀ ṣe iqamatul hujja wa bayani ṣubuha ohun tó bá rú àwọn èèyàn lójú ká ṣàlàyé ẹ̀ fún wọn ohun tá a fi wò pẹ́ lórí ti di ni kò wá fẹ́ tí rújú ò kì bá àwọn tó já wọn àfa kàǹkàkàǹkà wọn lórí àwọn nǹkan kéékèèké kọ̀ọ̀kan gbà mí lórí ṣùgbọ́n gbà tí àwọn èèyàn bá fi dáadáa bá wọn lò tán fẹ̀kọ́ bá wọn lò tán ṣàlàyé fún wọn ọlọ́run lè padà ní káwọn náà rí kan ẹgbẹ́ ah torí pé ń gbà mí gẹ́gẹ́ bí àdámọ̀ mẹ́ẹ̀dé èèyàn ohun tí èèyàn mọ̀ ń gbà mí èèyàn á gbàgbé ẹ̀ ìgbà mí ohun tí èèyàn mọ̀ á dàrú mọ́ èèyàn lójú so gbogbo ilé pátápátá jọ mọ́ àdámọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni nígbà tá a ti rí pàdámọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn ni àwa gbọ́dọ̀ ṣọ́ra níbi ìmọ̀ báwọn èèyàn lò ṣó ti yé ẹni tó sì fẹ́ kà fáró àwọn èèyàn ẹ tó fẹ́ pé èèyàn ń kèfèrí lábúdáyà kúnà láhùn àlíyà ó gbọ́dọ̀ jẹ́ tó ní ìkápá bẹ́ẹ̀ kò wá ń ṣe gbogbo èèyàn ní ọdún pàjọ sọ̀rọ̀ pẹ̀lú èèyàn kan ó wá ní ìlú kan wà bóyá ó ṣàdárúkọ ìlú yẹn ṣe aláwọ̀ asia country yẹn ni kò tí ẹ ṣe ilẹ̀ lárúbáwá àwọn ìlú tó súnmọ́ wọn yẹn ni ó ní ẹ olórí wọn lọ́sàn-án àwẹ̀ ó ní kọ́ máa jọ̀sán ó ní gbàǹkankan irú olórí yẹn tó jẹ́ kèfèrí mo wá ń sọ fẹ́ ni yẹn lọ́dún yẹn pé ah, ah, kèfèrí ti jẹ́ kò tọ́ fún wa ẹni yìí mùsùlùmí ni ohun tó gbọ́ yìí ṣe kọ́kọ́ orí fún rẹ̀ níbi tó ti ń sọ ni ṣèbí wọn náà gbọ́ ni kéèyàn kọ̀ wá lánàá kó pe ẹni tó jẹ́ olórí àwọn mùsùlùmí nílùú mùsùlùmí kó pe ń kèfèrí nǹkan ńlá ni ẹni yẹn ṣàbẹ̀rẹ̀ ájúmẹ́ǹtì lóríṣiríṣi àkọ́kọ́ ṣó ti láǹfààní àti ṣàlàyé fún pírẹ́sidẹ̀ntì ìlú wọn yìí ṣó láǹfààní àti ṣàlàyé fún kò láǹfààní ẹ̀ ṣó láǹfààní láti rí pókè àwọn àfa kan ti ṣàlàyé fún kò gbọ́ ni ṣé ó ti ẹ̀ mọ̀dí tó fi sọ bẹ́ẹ̀ ṣó ti yé so ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé à ń ṣọ́ra o atahziru mina tekfir anabi sọlọ àtẹlá ń kì wá níbi máa pe àwọn èèyàn kèfèrí láì àti láì àti láì àwọn òfin tó dé mọ́lẹ̀ anabi sọlọ àlùwàsálà sọnù àdìs àbúrẹ́ra tí ìmọ̀mù Bukhari gbà wá ó ní ìdàkọ́lá rọ́jù lè àkíhì ya káfíìr ó ní téèyàn kan bá sọ fún ọmọ ọ̀yẹ́ tó jẹ́ mùsùlùmí tó ní ìwọ kèfèrí fakọ̀dé bá àbíhi àhàdúkúmá ànábì ní ìyàn kan náà àwọn méjèèjì ó ti di kèfèrí. nkánà mi mọ̀nrọ̀mọ́ hubilẹ̀ kófùrì ahàlàláhù falẹ̀ amúrù kàdálíkù wa ilà rọ́jà àwízirù zálíkà àlẹ́yìn àwọn àfáà tó bá jẹ́ wípé ohun tó sọ yẹn tó tọ́ kèfèrí lẹ́ni yẹ kèfèrí náà bóyá tó pè ní kèfèrí ti di kèfèrí kèfèrí náà ni ṣùgbọ́n kálẹ̀ ni yóò di kèfèrí wọ́n ní ọ̀ràn yẹn ń kọ́ ọrùn tiẹ̀ ló máa padà sí lèyàn ṣe gbọ́dọ̀ ṣọ́ra jọmọ́ kọ́lọ́ọ̀bá kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa nínú àwọn hadithi mi anabiwa muhammad sallallahu alaihi wasallam sọ wípé man halafa bimilati ghayri islam kadiban fahuwa kama qala ó ní ẹnikẹ́ni tó bá fi ojú ọ̀nà kan tó yàtọ̀ sí ojú ọ̀nà tí islam ní ká fi búra tó bá fi búra onírú ẹni yẹn náà kàmọ́kọ́ ló ṣe sọ náà ni o àwọn ọmọ òun fò gbóbúra ó túmọ̀ sí pé èèyàn ni àyílẹ̀ ẹ̀kọ́ ni òun fi ṣọ̀gbó búra ó túmọ̀ sí pé tó ń ṣe ni. bi shay'in bihi fi nari jahannama ẹni tó bá mú nǹkan kan tó fi parẹ́ ilé ayé èrè póríṣiríṣi suicide ni ọmọ kan náà ló tún commit suicide láìpẹ́ yìí tún nìyẹn ọmọ yunifásitì náà bóyá àbí èyẹ náà ti lè kóṣù méjì ń sè ẹ wò gbà tí àwọn èèyàn kú Lagos Island arábìnrin kan nù àwọn tó jẹ́ pé ọmọ ẹ̀ méjì ló bá ṣẹlẹ̀ yẹn lọ wọn lòun náà dẹ̀ parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí ò ṣara ẹni tó nínú iná ọ̀bẹ náà lọ́nà mú fún un máa gún rẹ̀ fi ìyà wa kó sì má jẹ́ kó gba ẹ̀mí wa lò lèyàn sì gbọ́dọ̀ ṣọ́ra gbogbo tó bá lè ṣèyàn ń ṣùtẹ̀ yàn fi ṣeré kéèyàn wá mọ́ bẹ́ẹ̀ ń sìn kó máa lóun fọ̀bẹ ṣeré àbó ń fọ̀bẹ báyọ̀ kan ṣeré àbí gbogbo tó lè ṣe àwọn èèyàn ṣùtà a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé kí ni kárí pa jìnnà sí kódà àwọn eré kéékèèké téèyàn máa ń ṣe ó kàn mú òkò ló bá rọra lẹ́ báyìí ló bá báyọ̀ kan wájú orí ló bá nọlẹ̀ à ó ti pààyàn nìyẹn o kọ́nà má di apààyàn a gbọ́dọ̀ gbìyànjú láti rí pa ṣọ́ra pẹ̀lú gbogbo àwọn nǹkan yìí anabi wa sallallahu alayhi wa sallam sọ pé wàláàánú lèmọ́min kakọ́tìlì anabi sallallahu alayhi wa sallam ó ní kéèyàn wá máa ṣe ìpè fún mùsùlùmí a orí ẹ burú ni orí ẹ ṣe kíní ni ó ní bí ìgbà tá o wàmọ̀ rọ́mọ́mù mi náà bí kófòrin fàhùwà kakọ́tìlì ó lẹ́nikẹ́ni tó bá wá tó àlẹ́jì mùsùlùmí pẹ̀lú kófùrù tó ní akẹfẹ́rí ni tí ò dẹ́ tẹ́ni yẹ́dẹ̀ jẹ́ mọ́mìn onírú ẹni bẹ́ẹ̀ o ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa á ni ṣe mẹ́ pé character assassination ni ẹni tó jẹ́ mùsùlùmí tó pè ń kèfèrí kí làwọn mùsùlùmí á máa ṣe pẹ̀lú ẹ̀ wọ́n á máa ṣọ́ra fún nígbà tó wò mọ́mù ṣoṣo onímọ̀mù wa ti di kèfèrí àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn á tó fẹ́ rí mọ́mù wọn ti ni ṣùgbọ́n ẹ̀yìn mọ́mù wọn láṣù ló ti ń kírun náà wọ́n jọ ń gbàdúgbò ní náà tó bá sọ fún wa pé kèfèrí ni àkèfèrí náà ni látara bẹ́ẹ̀ tó bá fẹ́ kírun fáwọn èèyàn wọn á rọra sá sẹ́yìn àyè má kírun mọ́ṣáláṣí yẹn mọ́ ìmọ̀mù bẹ́ńkọ́ kèfèrí ni ṣe ẹ̀mẹ́ kó ti assassinate character ẹ̀ nìyẹn àwọn èèyàn á máa fojú aburú wò ní àwùjọ so a gbọ́dọ̀ gbìyànjú kárí pé a ṣọ́ra níbi gbogbo àwọn ṣe sí báyìí wọ́n sọ̀rọ̀ nípa pé àti kápẹ́yàn kèfèrí àtàwọn nǹkan míì tó tún so mọ́ bí kápẹ́yàn mùnáfìkì ìdájọ́ kan náà ni mùnáfìkì láfa yẹn járe ṣe ẹ̀mẹ́ pé yẹn kọ́ mọ́ dáadáa kápẹ́yàn àbí alábòsí ní járe à gbogbo àwọn ọ̀rọ̀ ìwúwo jọmọ́ o o fẹ́ pè yàn lálábòsí à o gbọ́dọ̀ ṣú ọpọ ṣàbòsí o o fẹ́ pè yàn múnàfìkì ṣe àṣàhálìṣà kọfta kọlíbà gẹ́gẹ́ bá ànábi sọ máa lùwẹ̀ fẹ́lá ṣe sọ nígbà tí wọ́n lọ sójú ogun ìkànnù àwọn tí wọ́n ń jẹ́ àwọn mùsùlùmí lógun ọwọ́ kanú àwọn mùsùlùmí àwọn méjì ni Osama eh, bono zayd àti kan nínú àwọn sọ̀hábà wọ́n bá búlọ̀kù ẹ̀ nígbà tó rí pọ́wọ́ ó ti pa wọ́n mùsùlùmí lẹ́pẹ́tẹ́ o nígbà tó wọ́n wá bà á bó ṣe ní aṣẹ́dù aláìlá ìlàlá aṣẹ́dù aná muhammad rasul ó ní ah èmi náà ti di mùsùlùmí ó ti mẹ́kó fi islam náà ni pé kán fi rú ẹni bẹ́ẹ̀ lẹ̀ usama bá wò pé ah eléyìí rárá o ó fẹ́ ó fẹ́ escape ni usama bá fi mọ́lẹ̀ wọ́n pa nígbà ọ̀dọ́dọ̀ ànábi sọ̀rọ̀ inú tí wọ́n wá ń dùn sẹ́mọ̀ oníkálukú fẹ́ jábọ̀ pé ah mo gbìyànjú o àwọn tó ṣe wá ní ṣùtá àwọn tó fẹ́ pa wá yẹn ah lémi náà ṣe ṣe ni gẹ́gẹ́ bí àwọn tó ń bára wọn jà nígbò wá di bẹ́ẹ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn fànàbí sọ̀rọ̀ sẹ́lám ojú ànábì change kọ̀tàntàhún ó pa pẹ̀lú tó sọ yẹn òsàmọ́ bá sọ wípé A ah, ó sọ láti fi escape ni ànábì ni halisha kọ́kta kọ́lìbà ànábì ní ṣé o ti ọ̀bẹ bọnú àyẹ̀ o wá là á báyìí o wá rínú ọkọ̀ ẹ̀ pé rọ́ ló ń pa ohun táwọn èèyàn bá sọ la máa fi dájọ́ lé wọn lórí téèyàn bá ní muslim lòun àgbà pé kí ni jọmọ́ muslim ni àwa ní yọkú ònú islam àyàfi kárí tó jẹ́ pó tó láti yọ nínú islam tá a bá fẹ́ yọ yọkú ònú islam náà kò kì í ṣe gbogbo yàn àwọn tí wọ́n jí àfà tí wọ́n ní láìsẹ̀ǹsì tí wọ́n gbọ́ nǹkan yé tí wọ́n sì níwọ̀ ọmọlúàbí lára tí tí ò bá níwọ̀ ọmọlúàbí lára kò tiẹ̀ ní mind tí ó ti yé kò ní mind kò ní wo kí ni nǹkan yẹn lè bí pàápàá jùlọ kéèyàn wo olórí odidi ìlú ìlú ọ̀ mùsùlùmí kó wá wo lórí ìlú wọn pátápátá kó pè ń kèfèrí kó ló àtẹ̀mẹ́pẹ́ wàhálà ńlá lèèyàn fẹ́ dálẹ̀ yẹn wàhálà ńlá ni kọ́nà ọba àlekè ọlá kó dáàbò bò wá. Mu'az bolu jabal radiyallahu anhu <laughs> kana yusalli ma'a nabi sallallahu alayhi wa sallam thumma yati qawmahu fa yusalli bihimu salata. Mu'az tí Mu'az bá ti kírun tán tí Mu'az bá ti kírun tán mọ́ṣáláṣí pẹ̀lú ànábi á wá lọ sílé àdúgbò ẹ̀ mọ́ṣáláṣí tó wà ládùúgbò wọn náà ni mọ́ọ̀mù ń bẹ̀ ṣùgbọ́n fẹ́ jọ láàjọ mọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó bá wá lọlé nígbà tó bá délé á wá kíṣà ìfún wọn ó wá kíṣà ìfún wọn jọ kan ó bá fàágùn torí pé muhazi tá à ń sọ yìí ọ̀dọ́ nígbà tá à ń sọ yìí ọmọ kékeré ni ó bá kí nígbà ó bá ń kíṣà yìí ló bá ka ó kakiri jọmọ́ bákọ́ra júùsù mélòó júùsù méjì àti di péèjì mẹ́jọ ó bá ka bákọ́ra látòkè délẹ̀ kọ́ọ̀la fatajawaza rajulun fasọ́lá sọ̀látan khafifatan nígbà tárakùnrin kọ́ rí pé bí Mu'adh ṣe fà á nìyẹn ló wò pé ah ìmọ̀ọ́mù wa yìí ilé nìyí ọlọ́run ló máa ṣàánú òun kọ̀ kú lẹ́yìn ìmọ̀ọ́mù ni ó bá rọra bọ́ sẹ́gbẹ́ kan bẹ̀ yẹn ló bá rọra kírun fúfú yẹ pé rọra káínà àtẹ́nà àti sájà ó rọra kà ó sì bọ́ tó ń lọ díẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ fàbálà kọ́sálíkà mu'azan àwọn kọba ìbọn ẹ̀rí tí lágbájá ṣe lẹ́ẹ̀kan ni nígbà tá à ń kírun lọ́wọ́ ó dẹ̀ bọ́ sẹ́yìn ó dàrú tiẹ̀ kí ó dẹ̀ lọlé fakọ́lá ìnáhùn munafik mu'az radiyallahu anhu sọ̀hábà alápọ̀nlé ah mùnàfíkì ni o ah, mùnàfíkì ni ó kú lẹ́yìn mọ́ fabalagha dhalika rajula ṣé mẹ́ pé àwọn ọ̀yọ́ kan rẹ́ fàwà ni wọ́n mu'adh ò mọ́ o àwọn kan lọ lọ sọ fún mu'adh àwọn tó sọ fún mu'adh nígbà mu'adh tún sọ pé mùnàfíkì ni àwọn náà lọ tún lọ sọ fún arákùnrin ọgbọ́n tí mọ̀mù sọ ni abẹ́ẹ̀rí gbèsè ayé fàátà nàbíyà sallallahu alaihi wasallam arákùnrin bá lọ bá nọ́bì sallallahu alaihi wasallam idha tanaza'tum fi shay'in faruduhu ila Allahi wa ila ar-rasul wa ulil amri minkum ọlọ́wọ́n bá ní fa in fi shay'in faruduhu ila Allahi wa ar-rasul in kuntum tu'minuna billah wal yawmil tẹ bá gbọ́ lóun gbà tó jíṣẹ́ tẹ sì gbọ́jọ́ pé ní àlìkìyàmọ̀ bọ̀ tí fanfa bá ti ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtàwọn tó jó lórí ibo ni kẹ́ ẹ dá padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tó jíṣẹ́ rẹ̀ ànábì ń bẹ láyé ń gbà yẹn arákùnrin yóò wá lọ bá Mu'adh kó níwọ̀ mọ́ọ̀mù mo gbọ́ pé màá dẹ̀ tútọ́ sí lójú ṣé pé aṣọ pọ́mọdé ni Mu'adh ó ṣeé ṣe kí ẹni ìgan ju Mu'adh lọ kò wá lọ bá Mu'adh kí ló ṣe ó lọ bá ànábì sallallahu alaihi so tí nǹkan bá ṣẹlẹ̀ nígbà míì àwọn tá a máa ń tọ̀nà àwọn àfẹ́ẹ̀sì àwọn tá a máa ń tọ̀nà àwọn àgbàlagbà la yazalu hadhihi al-umma ala khair ọmọ yìí ìjọ ànábì á máa wà lórí dáadáa as long as táwọn àgbàlagbà dáadáa bá wà ń ọjọ́ tí ò bá ti sáwọn àgbàlagbà dáadáa tí nǹkan bá fẹ́ dàrú sáré lọ kọ́rọ̀ bá nǹkan á dàrú torí tó bá jẹ́ pé gbogbo ẹ̀ tọmọdé la fẹ́ máa fi tò nǹkan àbàjẹ́ o ṣe mẹ́ pé tó bá ń sọ àwọn tó bá ń sọ̀rọ̀ kú sí ẹni tó jápọ̀ tí ò tí ì fẹ́ yàwó à ah, ẹ jẹ́ àná kí ló wà ń bẹ̀ kákọ̀nà kú náà ni ìgbà tá a kú náà ńkọ́ kákúká lójú orí ọlọ́run àà ah, ah, ṣé ibi kú nìkan lójú orí ọlọ́run wà ni. ẹ kó máa fi àmàlà sẹ́nu ìyàwó ẹ̀gbọ́n lásán ojú rí ọlọ́wọ́ bá wà níbẹ̀ kó gbé ọmọ ẹ̀ ń kọ́kọ́ lọ́rùn nígbà tó ń kírun kó máa gbé kírun ojú rí ọlọ́wọ́ bá wà níbẹ̀ gbogbo yẹn ò tiẹ̀ wá wò wọ́n ṣe rárá àfi kó jà lọ kú ìní àfi pé ibi kú nìkan ẹlẹ́lómi gbogbo gbèsè ayé jihad jihad jihad àwọn nǹkan kéékèèké inú ẹ̀sìn ò yé ó jihad tó bá wá jihad àwọn nǹkan tí ò yẹ yìí tó bá wá ní bùkátà sí nǹkan báwo ló ṣe fẹ́ ṣe so gbogbo nǹkan kọ́ la máa gbé fi ẹ̀jẹ̀ ọmọdé ṣe ẹ wo sàábà yìí kọ́nà bá wa sán lẹ́sàn rẹ̀ kí ló ṣe ṣé ẹ̀mẹ́ pé nǹkan ńlá ni kọ́ pé èèyàn ní múnàfìkì ó sì lọ bá nọ́bì sọ̀rọ̀ wà lọ́sẹ̀ lọ́wọ́ ṣàlàyé fà nọ́bì kí lànọ́bì ṣe gẹ́gẹ́ bí olùdájọ́ àgbà ànọ́bì sallallahu alaihi wasallam ó ṣàlàyé farakùnrin ó fún ní sùúrù nígbà tarakùnrin sọ fún ó ní ya Rasulullah ó lójíṣẹ́ ọlọ́wọ́n bá o inna qawmun na'malu bi ó ní àwa tẹ ọwọ́ wa báyìí la máa fi ń ṣiṣẹ́ iṣẹ́ ọwọ́ là ń ṣe àti lagi títí títí látàárọ̀ roko bìnàwàdìhìnà gbogbo àwọn nǹkan kó wa àwọ̀ ẹ̀ tí wọ́n látàárọ̀ bá ti lọ. wa inna mu'adha sọ́la bínà albariha faqara albaqara nígbà mu'adhi fẹ́ kírun fún wa lálẹ́ àná ló bá ti baqara mọ́lẹ̀ fatajawwaztu mo bá ṣe irun mi ní fúfú yẹ ẹ wá arákùnrin téèyàn bá fẹ́ lọ fi ẹjọ́ sùn o tún gbọ́dọ̀ ṣọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ. ànábì sallallahu alaihi wasallam ní ẹ ṣọ́ra o tẹ́ bá fẹ́ máa wá fẹjọ́ sùn mí. ó ṣe ṣe nu yín kéèyàn kan mẹjọ́ rò jẹ́ ní kejì lọ. bẹ́ẹ̀ bá sì ṣe rojọ́ máa ṣe dá. tí bá wà lọ dá ijọ́ dẹ́jọ́ fún ẹ fún ẹ tí mo lọ gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ fún ẹ torí ń pẹ́nu ẹ dùn dáadáa o mẹjọ́ rò à iná ni mo gbélé ẹ lọ́wọ́ yẹn o. ṣùgbọ́n wàrákùnrin ṣó lè nǹkan kan kú ó ṣàlàyé reason àwa àyà ti lọ látàárọ̀ ó dọ̀pù sẹ́lẹ̀ gbè gbogbo yadejigbò gbogbo sẹ́lẹ̀ express yẹ gbogbo dọ̀pù yẹ ohun tójú wá rí mbẹ́ ò ṣe díẹ̀ nígbà táwa délé ni mọ́mù bá kí bá kọ́ra mọ́lẹ̀ ẹ́ ìmọ̀mù ò sì kúrò ládùúgbò gbogbo gbèsè ayé ti àdúgbò ní láàrin ilé ẹgbẹ́ yẹn tí mọ́ṣáláṣí ni ló wá kí bá kọ́ra mọ́lẹ̀ àgbà sì wò pé rárá o àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fẹ́ kí tàràwí ọ ní júùsù kan làwọn máa kí ṣùgbọ́n àti sọ fún wọn pé ẹni tí ò bá lè kí júùsù kan pẹ̀lú wa tó bá ti kí díẹ̀ o lè jókòó kódà o lè sùn àní bú ẹ nínú àṣìṣe nìyẹn àwọn èèyàn yanná fílà ẹ wá rí èèyàn kan tó ti rẹ̀ tó sùn wá ọ̀lẹ làwọn eléyìí irú tí ó ṣẹlẹ̀ gangan náà nìyẹn ọ̀lẹ làwọn eléyìí ah, kí ló ń fi gbèsè ayé wọn ṣe ilé ayé táwa kéré gan eléyìí sì ni àwọn ọ̀dọ́ náà ni pé àwọn àgbàlagbà yẹn wọ́n ti yọ lẹ́jù kí ni tó ń ṣe náà tabadẹ̀ fẹ́ wá sọ pé àwọn àbú àbú làwọn àbú náà gbọ́dọ̀ ṣọlẹ̀ o ṣùgbọ́n tó jẹ́ ẹdí òṣìṣẹ́ àbú gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ kékeré kọ́ ni àwọn àbú ń ṣe so kọ́lọ̀ kó ṣe gbogbo wa ní àbú ẹ̀ ṣe àmì náà. so arákùnrin ó ní fatajà wàásù fatajà máa ń náà fi kọ́ mo ṣèrú mi fúfú yẹ mo ti lọ mu'adh bá ń kílèmù pé látara tí mo ṣe yẹn kọ́ mùnáfíkì ni mí faqala nabiyyu sallallahu alayhi wa sallam ya mu'adh ànábì ní rẹ mu'adh mu'adh sì ní gbogbo gbà ó máa ń wà pẹ̀lú ànábì ní sallallahu alayhi wa sallam afatanu anti àà tí o fẹ́ máa jẹ́ fìtínà fáwọn èèyàn ni tí o fẹ́ máa jẹ́ fìtínà fáwọn èèyàn ni o fẹ́ káwọn èèyàn máa torí tiẹ̀ ṣe lọ́wọ́n ọba ṣe mẹ́ pé ńgbà míì tí irun bá gùn jù ẹlòmíì á ti roro kúrò àdóbi sallallahu alaihi wasallam ń pẹ́ lórí sùjúdù ńjọ́ kan àwọn sọ̀hábà lóríṣiríṣi làwọn ti rò ẹlòmíì á ti rò ká ah, kí ló dé tànà bí fi ń fìyà jẹ wá báyìí ẹlòmíì á ti rò ká àbánà bí ti kú ni nígbà téèyàn bá sùjúdù tó ń lo ten minutes lórí sùjúdù ṣe mẹ́ pé tó bá jọ́dọ̀ wá ń bí ni àti gbórí sókè àwọn sọ̀hábà ṣàṣe ṣẹ́rí tí wọ́n gbọ́ tá ànábì ṣe Allah inú wọn dùn ànábì sallallahu alaihi wasallam nìkan nú àwọn ọmọ mi bí mo ṣe jókòó tí mo forí kanlẹ̀ yẹn ẹ ọmọ kékeré kan ló jókòó sórí ọrùn mi báyìí mo sì rí pé ó ń gbádùn ti ẹ̀ nìyẹn àbí ní gbogbo ayé ìgbà yẹn ṣe mẹ́ pé kò sí kẹ̀kẹ́ kẹ̀kẹ́ nìyẹn nínú súnà ìwọ náà gbìyànjú máa gbórí ẹ sílẹ̀ káwọn ọmọ ẹ náà máa ṣe kíni kọ́ máa jókòó lé nígbò bá wà lórí irun ara súnà náà ni má kọra mọ́ wọn. wọ́n láwọn ti rọrọ kúrò ànábì ní náà ọmọ mi ló mo sì fẹ́ kó ṣe kí ni kó tẹ́rẹ̀ lọ́rùn dáadáa irú ọmọ yẹn bóun lọkọ wọn ò ṣe ní fàtí mọ́ṣáláṣí ṣùgbọ́n ọmọ tó jẹ́ pé àwa ranjú mọ́ ní mọ́ṣáláṣí bóun lẹ̀mí wọn ò ṣe ní ṣí kúrò ń bẹ̀ bá dí ọ̀gọ̀rọ̀ ayé ẹ rí pàwọn arúgbó lẹ máa bá mọ́ṣáláṣí a ti lé àwọn ọmọ kúrò láti kékeré a ti lé wọn kúrò látara bí ọkàn wọn ò fà àti kékeré sì ni ló sì yẹ ká ti jẹ́ kíkí ni ká jẹ́ kí ọkàn àwọn ọmọ kó fà mọ́ mọ́ṣáláṣí ànábì ní sallallahu alaihi wasallam ṣé o fẹ́ máa fìtínú àwọn èèyàn ni ànábì sallallahu alaihi wá sọ fún wa ikra tó bá ń kírun fáwọn èèyàn irú àwọn èèyàn báyìí ànábì náà máa ń ka àyà tó gún máa ń fa súrà tó gùn mọ́ṣáláṣí tiẹ̀ náà gbogbo yẹn náà ni Muaz fẹ́ imitate ẹ rí i pé Muaz náà ṣiṣẹ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni wípé mura'atu ahwali nas téèyàn bá ń kírun fáwọn èèyàn gbọ́dọ̀ ṣó àwọn èèyàn ìwọ tó ló jẹ́ pé ọlọ́run bá ṣe é ní àwọn àgbàlagbà o ti gbọ́dọ̀ mọ̀ kó gbọ́dọ̀ yọ bá kọ́ra kúrò nínú tó wá ìwọ tó mọ̀ pé nínú àwọn jọ̀mọ̀ tó ń kírun lẹ́yìn ẹ wà nù wọn kéèyàn lọ general hospital sí ọ wá ní o kírun fún wọn ló wá ń farogun aláìsàn mi kọ̀ ẹ̀mí so olórí wáyà mi ànábì sọnù máa lù ọ̀sẹ́lá sọ fún wọn ó sọ fún un pé wá sí ìhìm ó ń bẹnu wọn alimọ̀rí ẹni tó jẹ́ aláìsàn wàlìkẹ́bíìr ó wà nú àwọn tó ń kírun fún àgbàlagbà ó wà nú wọn ẹni tó jẹ́ ìyá tó ní àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé gbogbo ẹ̀mí ó fẹ́ sáré kírun yẹn kó padà sílé láti máa mójútó àwọn ọmọ ẹni wàdùlháàjà ó sì ń bẹnu àwọn tó ní bùkátà ẹlòmíì sáré fi iṣẹ́ kan lẹ̀ pé yẹn ah, kírun pa kí n padà síbẹ̀ ni ànábì ní ikọ̀rọ̀ wà ṣàmùsì wà dùháhà ká wà ṣàmùsì wà dùháhà wà sábẹ̀ ìsmọ̀ rọ́bìkà làálà ká sábẹ̀ ìsmọ̀ rọ́bìkà àlàálà so ìyẹn ni pé tẹ bá ṣàkíyèsí fáwọn tó ń kírun pẹ̀lú yín àwọn condition báyìí báyìí wà pẹ̀lú wọn torí pàdán bí abaka súrátù tóòrù súrátù tóòrù sì ni tẹ bá wò ẹ rí i pé péjì méjì àtààbọ̀ ni a máa kà ní mọ́gírìbì amaka wal mursalat péjì ẹyọ kan àtààbọ̀ ni ṣẹ̀mẹ́pọ̀ ju ṣàmùsù lọ bíi bíi ni ṣàmùsù tá a máa yọ nínú túùrì ńsìn kò ní dín bí ṣàmùsù mẹ́rin ó kéré jù so ìgbàláyè wà ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí ipò táwọn èèyàn bá wà ipò táwọn èèyàn bá wà a gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣàkíyèsí ẹ̀ ìyẹn wà ní a ṣàkíyèsí ká tún wá kírun gẹ́gẹ́ bí ẹni tó ṣe wí pé kò sí wájú ọlọ́run gbogbo ntẹ́lómi fi ń kí zúrì wọn kò ní wọ five minutes tó bá ṣe Allahu Akbar alákọ̀ọ́kọ́ tẹ wá ń bí alu ala ẹ̀dín mí sí irun gbogbo eléyìí náà ṣe kí ni kò bá mu kọ́lọ́ọ̀bá ní kí ọlá kó fi wá ṣe kò ń gbẹ dáadáa ìyẹn ni nǹkan àkọ́kọ́ bí mo jára di torí pé èèyàn kan dẹ́ṣẹ̀ àwa ní sọ di kèfèrí torí pé kí ni wọ́n dẹ́ṣẹ̀ náà afa wa tẹ̀síwájú wípé wala naslubu alfasik almulihi ismail iman bolokuliya tabari yọkan tó jọ darọ àwa ni yọ kúrò nínú islam pátápátá torí kó jọ darọ wala nukhliduhu finnar àti ní sọpọ́ mọ́ náà ni pé a wá máa bẹ gbére nu náà ohun tá a lè sọ ní pé tó bá mutí àwọ̀ náà ẹni tó bá ṣe ṣìnà á ni àwọ̀ náà tó rọ́nà ọba promise wọn níná bọ́n ṣe máa wá wọ náà yẹn náà tó bá wọn lọ́hùn o tó bá wọn náà ó tún lè wò pé ìwọ lágbájá á pè wọn sí kọ̀rọ̀ níjọ́ gbèndé àlìkìyàmà laysa bainahu wa baina Allahi tarjuman kò ní sí ẹni tá a máa translate láàrin òun àtọ́ náà a máa gbọ́ ọ̀tọ́ náà wọ́n bá ń sọ ni ọ̀nà àwa sọ fún pé ìwọ ṣé o mọ̀ pé ń jọ́ báyìí ṣé o mọ̀ pé o ṣe nǹkan báyìí ṣé o mọ̀ àbó mọ̀ ó mọ̀ àní ìwọ náà mo mọ̀ mo mọ̀ mo mọ̀ mo mọ̀ àní mo forí díẹ̀ mo máa ń kírun déédéé mo máa ń lọ mọ́ṣáláṣí dáadáa ó dẹ̀ gbà mí gbọ́ mo forí ni ọ̀yà máa lọ bá wa lójọ́ náà lọ kọ́lọ́ má ṣe ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa irú àwọn ẹni báyìí wọn ní ṣe ṣirò rárá kọ́lọ́ má ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. bákan náà kama takolo al-mu'tazila gẹ́gẹ́ bí àwọn mu'tazila ṣe máa ń sọ àwọn mu'tazila àwọn jọmọ́ kan náà ni pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ bá tí ó bá di níwájú tíra fi a padà lù lẹ́yìn tá a bá parí tíra ilé insha nínú àwọn nǹkan tó kó sínú àlàyé yékéyéké pa mọ̀tẹ́sílà á sì máa wá àtàwọn ìjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn firok islamiyya kọ́nà ọba kó dẹ́mi wá sí kó sì fi wá ṣe kòǹgẹ́ dáadáa. àwọn mọ̀tẹ́sílà wálà àwọn máa ń sọ wípé tó bá ti dẹ́ṣẹ̀ àwọn máa yọ kúrò ní islam pẹ̀lú pé kí ni wọ́n á ló ti wà bẹ́yìnà manzilatein wọ́n á ní kò di kèfèrí o kò dẹ̀ kì í ṣe mùsùlùmí téèyàn kan bá ti mu tí ń sìn tí mò tẹ́ sílà bá á ní ah, eléyìí ò ń ṣe mùsùlùmí mọ́ kò dẹ̀ kí ń ṣe kèfèrí ó wà láàárín kófúrù àti ìsìláàmù ni ṣùgbọ́n ẹni tí ò bá ti sínú islam kí ni ìgbésí ayé ẹ̀ kí ni ìgbẹ̀yìn ẹ̀ inú iná sọ wọ́n gbà pé irú ẹni bẹ́ẹ̀ náà ó máa rá sínú iná ni kò bá jẹ́ mùsùlùmí once tó bá ti dẹ́ṣẹ̀ bákan náà wà lánàá kafiru hùbìlì kabáyìí a sì ní wo mùsùlùmí káwò pẹ́ṣẹ̀ ńlá ló dá ká sọ pé ó ti di kèfèrí kàmọ́ kọ́ lálẹ́ kọ̀wárìj gẹ́gẹ́ bá kọ̀wárìj ṣe máa ń sọ wàá iná máa nà kó ohun táwọn máa sọ ni pé owó àmùmínú bí ìmánì yìí ẹni tó ń dẹ́ṣẹ̀ yìí onígbàgbọ́ òdodo ni pẹ̀lú òdiwọ̀n ìgbàgbọ́ ẹ̀ wà fásik bí màá ṣíyàtì ṣùgbọ́n ọ̀daràn tún ni pẹ̀lẹ́ṣẹ̀ tó ń dá ìsìláàmù nìyẹn ẹni tó mutí ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n mùsùlùmí náà sì yìí àwa lè sọ kó ti di kèfèrí náà al-Mu'tazila nínú àwọn nǹkan táwọn dúró lé lórí al-qawlu bit-tawhid àwọn Mu'tazila àtàwọn Khawarij náà àwọn máa ń sọ̀rọ̀ wọ́n á máa ṣe wá sí tawhid dáadáa tawhid kámọ́nà lọ́kan kámọ́nà lọ́kan ẹ̀rí pé báwa náà ṣe rí ni nínú ọ̀rọ̀ àwọn Mu'tazila al-qawlu bil-'adl wọ́n máa ń sọ̀rọ̀ nípa pé déédéé pọ́ba onídéédéé lọ́lọ́run ṣé lọ́dọ̀ tiwa náà onídéédé lọ́lọ́ àbí òṣè onídéédé onídéédé lọ́lọ́hùn ṣùgbọ́n bo làwọn máa ń tú déédéé wọn sí wọ́n gbà pé torí ń pọ́n náà bò ní ṣàbòsí sí ẹrú kan àwọn wa máa ń sọ wípé la yuridu Allahu minan nas àṣàrọ̀ ọlọ́run ò fẹ́ káwọn èèyàn ṣaburú wala ya'muru bihi kò sì pa àwọn èèyàn láṣẹ pé kán ṣaburú ṣáwa fẹ́ kí làwa náà gbàgbọ́ àwa náà gbà pọ́n náà ò pàṣẹ aburú àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn kèfèrí ló máa ń sọ pọ́nà ló pa àwọn láṣẹ pé káwọn máa ṣe aburú àgbà pọ́nà ọba kò pàṣẹ ṣùgbọ́n nínú tí ọlọ́run bá dá òun náà láburú àwọn máa ń sọ pé wà ináwó lámìyá kọlù àfọ̀hálà làìbàd àwọn mọ̀tẹ́sílà máa ń sọ pé gbogbo nǹkan tẹ́rú bá ń ṣe ọlọ́run ló dá ẹni tó ń ṣe ṣìnà ọlọ́run ló dá ṣìnà ọlọ́run gbogbo tọ́mọ ẹ̀dẹ́ yọba ṣe bó bá ṣe fẹ́ ni wàlẹ̀ ìsánù khaliqu af'alihi gbogbo tọ́mọ ẹ̀dẹ́ yọba ṣe òun ló fọwọ́ rẹ̀ dá lidhalika kana musabana ala sharri wa mu'aqiba ala sharri látara bẹ́ẹ̀ gbogbo aburú tó bá ṣe toró ló dá á jẹ ìyàlẹ́ lórí gbogbo aburú tó bá ṣe á gbẹ̀sán lé lórí ṣé mẹ́ pé lọ́dọ̀ wọn àwọn òkè bá sọ pọ́nà ló dá aburú ẹ̀ẹ́tọ́nà bá ti dá aburú ṣèbó ló dá wáyé tó máa fìyà jáwé èèyàn so lọ́dọ̀ tí wọn àwọn gbà pé tọ́lọ́ bá fìyà jẹ àwọn èèyàn torí pọ́n ṣaburú ọlọ́run ṣe àbòsí pẹ̀lú wọn nìyẹn tába ti gbà pọ́nà ló dá aburú so ló gbàgbọ́ tí wọ́n nìyẹn lẹ́yìn náà alikọ́ọ̀lù bìlì wáàdì wàlúwàáyìn àwọn mọ̀tẹ́sílà àwọn máa ń jókòó ti gbogbo ọ̀rọ̀ tọ́lọ́ bá ti sọ wípé a tó bá ti ṣe ìdẹ́rùbà promise ìyà àti ibi tó bá ti promise dáadáa àwọn máa ń jókòó lé lórí gan níbi tìyà tọ́lọ́ bá ti sọ pé èèyàn báyìí òun máa fìyà jẹ wọ́n ti gbà pé ìyá náà ni o pé ìyá yẹn ń kọ́ ọlọ́run ò lè yí padà tọ́nà bá lẹ́ni tó jalè á jẹ̀yà ẹni tó pààyàn á àwọn ti gbà pé ìyá náà ni o so ìyá yẹn ò sì lè ṣe kí ni kò lè yí padà ṣùgbọ́n àwa mùsùlùmí ta jẹ́ onísọ́nà kí làwa gbà á gbà pé tó bá wọn lọ́wọ́n bá lè kí ọlá kò sí tí ò lè ṣe àwọn tí wọ́n jẹ́ kọ̀wárì yóò kọ́ níjú wàndá irọ́ tilẹ̀ ìmọ̀ ìbẹ̀lẹ̀ kò léyà bí ṣé mi nàlẹ́ kabirọ́ bẹ́ẹ̀ yọ̀kan bá ti dẹ́ṣẹ̀ ńlá ní kútúbà wa jọjúmọ́ nínú àwọn nǹkan tí amẹ́nubá náà nìyẹn nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ ńlá ara àwọn àfáà tó sọ pé méje ni ìyẹn làwọn méje tá a sọ nínú kútúbà asábọ̀ọ́ alimobikọ́t àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá méje ti máa ń pa nírun ara àwọn àfáà tó sọ pé seventeen ni ara wọn kan wọ́n sọ pé tó súnmọ́ jù ní pé ẹ̀ṣẹ̀ ńláńlá seventeen ara wọn kan tó sọ pé gbogbo nǹkan tí àwọn òfin ẹ̀sìn tó bá ti panu pọ̀ lé lórí wípé haram ni àwọn náà ní ẹ̀ṣẹ̀ ńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ táwọn afa sọ ara wọn tó sọ wípé gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá ti sọ pé tó bá dẹ́ṣẹ̀ yìí ọlọ́run bá máa bínú sí ọlọ́run bá máa ó máa ṣẹ́bi ilé àbọ́lọ́run bá máa fi wọ̀ sínú iná pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí báwọn èèyàn bá ti wá dẹ́ṣẹ̀ yìí àwọn tí wọ́n jẹ́ kọ̀wárìd àwọn máa yọ wọn kúrò ní islam pátápátá ni àwọn tí wọ́n jẹ́ mọ̀ọ́tẹ́dílà àwọn máa sọ wípé wẹ́ẹ́ hàn sínú islam wọn dẹ̀ tí wọnú kèfèrí alimanzilatu bẹ́yìn alimanzilatẹ́yìn ọ̀nà àárín méjì ni wọ́n wà so gbogbo eléyìí náà sì ni ẹ̀rí pé wàhálà náà ni kọ́lọ́ máa ṣẹlẹ̀ wá ń bẹ̀ ṣùgbọ́n tó jẹ́ onísúnà gẹ́gẹ́ bá ti ṣe sọ àwa máa gbà pé ẹni tó bá dẹ́ṣẹ̀ múmìnì náà ni mùsùlùmí ni ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ọlọ́run bá alékè ọlá tó bá fẹ́ á fìyà jẹ alimami tọhawi nínú tíra tiwọn tá a sì ń bọ̀ bẹ́ẹ̀ láìpẹ́ pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba àwọn sọ wípé ṣẹra wàá lù sunna lánàá káfíìrù ahadamin ahlil kibla ẹni tó bá jẹ́ ti ń kírun tó jẹ́ mùsùlùmí tó ń kírun àní máa sọ pé kèfèrí ni mọ́ lámì ẹsẹ̀ hìlá nígbà tí ò bá ti sọ wípé ẹ̀ṣẹ̀ tó ń dá ẹ̀tọ́ ni kéèyàn wá sọ pé ẹ̀ṣẹ̀ tó ń dá kò sábúrú mẹ́nà ìbọn náà ló dọ́tí ẹ̀tọ́ ni kéèyàn mutí nígbà tí èèyàn ò bá ti sọ eléyìí irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ àní sọ pé kèfèrí ni wàyí lámì akóno ta ibi kódà kó má tùbá tó fi kú báyìí alákòlọ́ àrífì nígbà tó bá ti jẹ́ pé tó mọ ọlọ́wọ́ bá ní mọ́mìnì tó sì gba ọlọ́wọ́ bá gbọ́ wàhúwà fi mọ̀ṣíyàtìhì wà hikmátìhì ó wà lábẹ́ tọ́lọ̀ bọ́lọ̀ bàbá ṣe fẹ́ ni àti lábẹ́ hikimọ̀ ọgbọ́n tọ́lọ̀ òye tọ́lọ̀ ìṣẹ́ àkọ́farọ̀ láhùn tọ́lọ̀ bá fi àforíjì wọn bí fadlihi pẹ̀lú àánú àti ọlá rẹ̀ kama zakaro fi kitabihi gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe sọ wa yaghfiru ma duna dhalika liman yasha ẹni tí ó bá ti ṣe ẹbọ sọ́nà òun ọlọ́run bá máa ṣàforíjì fún wọn wa in sha'a azabahum finnar bi'adlihi tọ́nà bá sì fẹ́ á kó wọn sínú náà fìyà jẹ wọn pẹ̀lú déédéé rẹ̀ thumma yukhrijuhum minha bi rahmati tó bá sì dọjọ́ gbé alikiyama àwọn ẹni tá a sọ yìí ọ̀nà ayọ̀ wọn kúrò nínú náà wa shafa'ati shafi'in àti ìṣìpẹ̀ tí wọ́n máa ṣe fún wọn min ahli ta'atihi ọlọ́run a máa ṣìpẹ̀ a máa gbà ṣìpẹ̀ àwọn mùmíní látara àwọn tí wọ́n bá jẹ́ ní dáadáa nínú àwọn ẹni thumma yab'athuhum ila jannatihi ọlọ́run àti wàá padà fi wọ́n wọ̀ sínú àlùjánnà torí ìmọ̀ọ́nì tí wọ́n ní ẹ ráwọn tí wọ́n máa ṣìpẹ̀ àti ṣàlàyé eléyìí náà alambiya àwọn mùsùlùmí tọrọ wọn ti já síná ànábì máa ṣìpẹ̀ fáwọn kan látara bẹ́ẹ̀ wọn ò ní wọná àwọn kan á wọná látara ṣìpẹ̀ ànábì ọ̀nà padà tún yọ wọ́n jáde kúrò núná bákan náà almuhibbi ìṣìpẹ̀ àwọn olólùfẹ́ láàrin ara wọn ẹni tó nífẹ̀ẹ́ èèyàn kan ó lè láǹfààní àti ṣìpẹ̀ fún kọ́nà ọba wo títí ẹ̀ kó yọ kúrò núná ṣàfáàtúlù wálé lè àwùládìí ìṣìpẹ̀ bàbá fáwọn ọmọ ẹ̀ wà ṣàfáàtúlù àwùládìí fáwọn tí wọ́n jẹ́ bàbá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí òkọ́ náà bá lékè ọlá kó fi wá ṣe kòńgẹ́ dáadáa. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa nínú hadithi abu sa'id al-khudiri ó ní idha dakhala ahlul jannati l-jannata wa ahlun nari n ó ní táwọn ọmọ àlùjọ́nà bá ti wà àlùjọ́nà tọmọ náà wọná yaqulu allah man kana fi qalbihi mithqalu habbatin min khardal min iman á ní kí àwọn màláìkà kan wọnú náà ẹnikẹ́ni tó bá jẹ́ pé ìgbàgbọ́ wà ní orí ẹ̀mí ẹ̀ kódà kí ìgbàgbọ́ ìkéré gẹ́gẹ́ bí kòkòrò ọmọ náà gún fa àkìrìjúhù ọ̀nà àníyá ẹ̀yọ wọn jáde fàyàkùrùjùn wọn wá jáde kọ́dìm táhàṣù gbogbo ojú wọn ti di dúdú wàhálù hùmàmà wọn ti di dúdú fàyùlùkùnà fi náhẹ̀rì lẹ́hàyàt tó bá ti wá mú wọn jáde wọ́n wá kó wọn sínú odò kan inú odò à ń pè ní odò odò ṣẹ̀mí fayambutun wọ́n wá máa wù jáde ń bẹ̀ kama tambutun gẹ́gẹ́ bí àwọn nǹkan èso ṣe máa ń wù jáde yẹn àwọn náà wá máa wù jáde láti ibi omi yẹn fi hamili sẹ́yìn aw qala hamili sẹ́yìn alam taro annaha takhruju nígbà táwọn ẹni bá máa jáde gbogbo dudu ara wọn ti ṣe kí ni a ti mọ nínú rìwáyà mi ànábì sallallahu alaihi wasallam ni wọ́n kọ́ sórí wọn báyìí jahannami yóòn pé àwọn ọmọ jahannama kọ́lọ́mọba kó má jẹ́ ká jẹ́ kan nù wọn wọ́n kọ́ síbi ojú wọn pé àwọn ilé ńkọ́ àwọn tí jahannama ti gbà tọ́ ni o wọ́n wá sọ fọ́nà pé wọ́n lọ́wọ́ bá àlùjọ́nà tá a fẹ́ máa lọ ìyá máa ti wá lójú káwọn èèyàn wá máa rí i pé wọ́n kọ́ sórí wa jahannami yóòn báwọn tó ń bọ̀ láti inú jahannama ni tọ́ba ti wá wọnú omi ọlọ́run ní kí wọ́n bá wọn fọ gbogbo nǹkan yà á sì kúrò ń bẹ̀ eléyìí fi rinlẹ̀ fún wa ìmáàmù Bukhari àti Muslim ló gbà wá ó fi rinlẹ̀ fún wa wípé àwọn mùsùlùmí tí wọ́n bá tu ẹ̀tú dẹ́ṣẹ̀ tọ́nà ọba bá wá torí ẹ̀ fi wọ́n sínú iná ọ̀nà àtúyọ wọn jáde kọ́nà ọba kó ṣe wá lọ́mọ àlùjánnà kó má jẹ́ ká wọná ká tó wọ àlùjánnà kọ́nà ọba kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí a fẹ́ gbọ́yé tó jẹ́ nọmba twelve èyí tó jẹ́ nọmba thirteen nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfa ṣe lálàyé fún wa bí wọ́n ní wàl amúru bilmaruf wànáhi anil munkar wọ́n ní ìmá pàṣẹ dáadáa àti ìmá kọ aburú alamaja àtibíhi sẹ̀rí àtúwàjibol ìpàṣẹ dáadáa àti ìkọ aburú lórí bí sẹ̀rí àṣemú wa ọ̀ràn ọ̀yàn nílé wa lórí ẹ̀rí pé wọ́n fi bọ́ọ̀bì tù wọ́n fi Alasi, sí lórí bí ṣẹ̀rí àṣẹ mú wa erin pé ilé ayé ta wà lénìí àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ dáadáa ṣùgbọ́n kò ṣe gbogbo ẹni tó nífẹ̀ẹ́ dáadáa ló máa lépa bá dáadáa ṣẹ́mi pé tó ń sọ bí náà ni àdá àwàtú ìpèpè sójú ọ̀nà ọlọ́run ká pàṣẹ dáadáa ká dẹ̀ kọ aburú òun náà ni dáwà àbí àwọn èèyàn fẹ́ ṣe dáwà a máa ń wá kó sóríṣiríṣi nǹkan nígbà tó náà bá ń sọ̀rọ̀ òfin àwọn tí wọ́n bá ṣe àṣemáṣe lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run ní ẹnà wọn ní ẹgbàá hundred falata khuduhum rọ́ọ̀fàtún falata khuduhum bìhímà rọ́ọ̀fàtún fi dinillah ọlọ́run ní ọlọ́run ní kẹ ẹ ṣe wọ́n lẹ́gbàá ẹ wá gbọ́dọ̀ káàánú wọn o ṣẹ́ẹ̀mẹ́ dáadáa là ń fẹ́ fún wọn a gbọ́dọ̀ ẹlòmíì àmà káànú àwọn ẹlòmíì á gbàgbé rẹ̀ téèyàn bá fẹ́ ṣe dáwà jọmọ́ ibo ni dáwà ti bẹ̀rẹ̀ orí ara èèyàn ni orí ara èèyàn ni dáwà ti bẹ̀rẹ̀ o fẹ́ tún àwọn èèyàn ṣe o wá gbàgbé ara àti amúrúnà náà sàbìlì bèrè ọlọ́run níṣẹ́ wa máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wàtàǹsáwọ̀nà àǹfùsàkùn ẹ wá gbàgbé ẹ̀mí ara yín wa antum tatluna al-kitab ẹ sì ń kanu tíra pé kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ afala ta'qilun ọlọ́run níṣẹ́ ẹ̀ nílà káyè ni ọlọ́run bá sọ ń bomi pé ya ayyuha alladhina amanu lima taquluna ma la taf'alun ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo kí ló dé tẹ́ máa ń pa àwọn èèyàn láṣẹ ohun tó jẹ́ pé yìí náà ò ṣe kí ni tí ẹ̀ ṣe. ànábì ọlọ́run bá sọ fún àwọn èèyàn pé wa ma uridu an ukhalifakum ila ma anhakum anhu èmi náà fẹ́ mi fẹ́ máa kọ̀ fún yín kí wá jẹ́ pé ohun tí mo kọ̀ fún yín ni mo wá ń ṣe ibnu abbas radiyallahu anhu arákùnrin kan lọ bá ibnu abbas ń jọkọ ó ní ìrẹ́ ibnu abbas a ohun èmi náà kì í máa ṣe wáàsí èmi náà fẹ́ jó ní wáàsí àgbáyé mo fẹ́ máa ṣe wáàsí káàkiri ibnu abbas wá sọ pé sori kó tó bẹ̀rẹ̀ sí máa ṣe dáwà àyà mẹ́ta kan wà tó gbọ́dọ̀ lọ wò dáadáa o kò gbọ́yé o ó wá kà wáyà mẹ́ta tí mo ti kà í fún wa tí mo kà fún wa fún ó lákòókò bẹ́ẹ̀ ni wípé inni uridu wa ma uridu an ukhalifakum ila ma anhakum anhu mi ń fẹ́ yapa ohun tí mò ń kọ̀ fún yín kó jẹ́ pé ohun tí mò ń kọ̀ fún yín ìbẹ̀lẹ̀ ti máa bá mi tí wọn náà bá fẹ́ ṣe dáwà ohun tó kọ̀ fáwọn èèyàn yẹn ò gbọ́dọ̀ yapa ẹ̀ kó wá jẹ́ pé ohun tó kọ̀ fún wọn wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní ọlọ́run níṣẹ́ fẹ́ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ ti gbàgbé ara yín ẹ ti ń ka tírọ̀ ọlọ́run ti wáyà yẹn dáadáa ó lẹ́lẹ́kẹta ọlọ́run ní kí ló dé tẹ̀ ń sọ ohun tẹ̀yìn gan náà lè ṣe níṣẹ́ àrí ọ̀rọ̀ hasan alibasori lẹ́ẹ̀kan gbà tán ní kó wá kọ fáwọn èèyàn pé kán má lẹ́rú mọ́ kán tú ẹrú sílẹ̀ kò sọ fún wọn bí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ kẹrin òun náà lọ ó sílẹ̀ ìgbà yẹn ló ṣẹ̀ wá sọ ó fún wọn tẹ́lẹ̀ wọn lè má gbọ́ ṣùgbọ́n ní èmi náà mo mọ bó ṣe rí lára èmi náà rọ́jú láti tú sílẹ̀ ó wá sọ̀rọ̀ àwọn èèyàn sì gbọ́ ló fi jẹ́ pé ta bá fẹ́ kí dáwà wà lápá ohun tá à ń ṣe wá sí káwa náà mójútó ta bá ń ṣe dáwà a gbọ́dọ̀ sá fún al-mukhalafat ìyapa ẹ̀sìn káwa tó wá sí ah, eh, àwọn tá à ń pèsè ẹ̀sìn ebóríire ló ń pè wọ́n wá ṣe wáì tó wá ń pè wọ́n pẹ̀lú àwọn nǹkan tó lè fa orí ibú fún wọn gan-an èrí pé ní ọ̀nà tó máa ń jẹ́ káwọn èèyàn ṣe bíbí àjù òun ni ọ̀rọ̀ dáwà náà kátó lọ bẹ̀yẹ ọlọ́run bá ń sọ fún wa wípé kuntum khayra ummatin ukhrijat linnas ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin níjọ tó dáa jùlọ ukhrijat linnas kí ló dé agbẹ̀yìn dìde fún ọmọ ẹ̀dẹ́ yàn ta'muruna bil ma'ruf kí ló dé fi gbẹ̀yìn dìde kẹ́lì máa pàṣẹ dáadáa wa tanhawna 'anil munkar kẹ́sì kọ́ aburú wa tu'minuna billah kẹ́sì lè nígbàgbọ́ ìwọ tó nígbàgbọ́ tó sọ fún ọ̀yàn kan nígbàgbọ́ kò ní ṣiṣẹ́ o náà ọlọ́run bá sọ fún wa ní ọ̀gọ̀rọ̀ ayé nípa pàtàkì dáwà ọlọ́run ní káwọn kan máa bẹ́nu yín òmẹ́tún àwọn kan tí wọ́n máa pàṣẹ dáadáa tí wọ́n sì máa kọ aburú eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí ọlọ́run bá sọ fún wa níbòmíì nínú súrátù tauba ọlọ́run ní ata ibùnà làábìdùn ọlọ́run ròyìn àwọn mùsùlùmí ìṣáájú dáadáa ọlọ́run ní ẹtí máa ń túbá ni wọ́n o alaabidun ẹni tí máa ń sin lọ́wọ́ bá dáadáa ni wọ́n alhamidun ẹni tí máa ń dúpẹ́ fọ́lọ́wọ́ ni wọ́n asaihun àwọn tí wọ́n máa ń ṣàìsùn lóru ni wọ́n arọ́kìrún asajidun wọ́n máa ń tẹ̀ fọ́lọ́wọ́ wọ́n sì máa ń forí kọlẹ̀ fọ́lọ́wọ́ al'amiruna bil ma'ruf sì máa ń pàṣẹ dáadáa ẹ wà àwọn nǹkan ti kọ́kọ́ mójútó ṣẹ́rí tó ti mójútó kọ́ tó máa pàṣẹ dáadáa wà náà hùnà wọ́n sì máa ń kọ aburú wàlhàfíhùnà lè hùdúdìlà wọ́n sì jẹ́ ti máa ń ṣẹ́ wọ́n máa ń ṣọ́ ẹnu àlá ọlọ́wọ́n ọba wàbáṣiril mùmìnín ọlọ́run ní ẹ bá mi fún ní ròdùnú àwọn onígbàgbọ́ òdodo àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n máa ń ṣèṣe sí i kọ́lọ́ má ṣẹ̀jẹ̀ káwa náà káwa náà gbàgbọ́. ṣé wá rí níbi àwọn tí àwa tá à ń ṣe dáwà a gbọ́dọ̀ ṣọ́ra níbi bídíà níbi àdádálẹ̀ níbi àwọn ìlànà dáwà wa adẹ̀gbọ́dọ̀ ṣọ́ra níbi àwọn tasahul ìmá pé a fẹ́ ṣe nǹkan nídẹ̀kùn fáwọn èèyàn lọ́nà tí islam ò gbà ṣe nídẹ̀kùn ààrẹ lomi torí ń gbọ́ fẹ́ ṣe dáwà wọ́n á sọ fún wọn pé à ẹ àwọn tí wọ́n máa ń gbórin ẹ má kọ orin fún wọn ẹ jẹ́ ká sọ fún wọn pé orin kò sí láì fi ń bẹ̀ ní islam torí tẹ bá ti sọ fún wọn pé orin ò dá à àwọn ẹni tí jìdọ̀ sí wọ́n ti jìdọ̀ sínú orin o ẹ̀yin tẹ wá ń sọ fún àwọn èèyàn bẹ́ẹ̀ yìí ṣèbí pò kan lẹ́yìn náà wà tẹ́lẹ̀ ọlọ́run mú yín kúrò ńbẹ ọlọ́run tó mú yín kúrò ńbẹ yẹn táwọn yóò bá sọ fún yín páwọn nǹkan yóò dẹ̀ ní kú ní ẹ̀. so ká wá máa sọ fún ọ̀yọ́ àwọn nǹkan tó lọ ń ṣe léèwọ̀ ká máa ṣe lẹ́tọ̀ọ́ kọ́ o dáwà o. kéèyàn máa ṣe dáwà kó wá máa sọ fún ọ̀yọ́ pé ọkùnrin ẹ kò sí láì fi kó bá sọ fún wọn pé kò sí láì fi ń bẹ pé àtàbáwò àwùjọ títí wọn àwọn nǹkan yẹn ńkọ́ wọn ti ba sábà àwọn sọ̀hábà ńkọ́ ẹbí wọn bá ọtí sábà ìgbésí ayé wọn ọtí nínà ó ọlọ́nkọ fún àbí òkọ fún wọn arínú wọn tó ń ṣe ṣìnà ṣáájú kó tó mọ̀ slab ṣọ́nà ń kọ ṣìnà fún àbí òkọ so àwa náà máa kọ aburú fáwọn èèyàn á sì máa bẹ lọ́wọ́ bá kọ́ náà bá jẹ́ kó rọrùn fún wọn láti tẹ̀lé nǹkan tá a bá ń sọ fún wọn gbogbo ìlànà tá a bá fẹ́ fi ṣe dáwà ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀rí póríṣiríṣi nǹkan làwọn èèyàn ti dálẹ̀ nú ẹ̀sìn gbogbo tá a bá fẹ́ ṣe jọ̀mọ́ nípa dáwà a fẹ́ pàṣẹ dáadáa fẹ́ kọ aburú kárí kó wà lórí manahaj àwọn sọ̀hábà tọ́lọ̀ bá fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tábà wá wo dáwà láwùjọ wa ìpàṣẹ dáadáa ìkọ aburú a rí pé òun ta ṣàfẹ́kù ẹ̀mí ṣàfẹ́kù ẹ̀mí kódà fẹ́ bá dórí social network èyí tó yẹ káwọn èèyàn fi ṣàǹfààní fára wọn ìrégbè náà ni èyí láwọn èèyàn kan máa ṣépè fúnra wọn kò wá sọ̀rọ̀ ìmọ̀ọ́nì mọ́ lórí social network káwọn èèyàn ṣàbú ebú ni ká búra wa ká ṣépè fúnra wa ká pera wa ń kèfèrí ká pera wa lọ́daràn ká gbogbo ilé pátápátá jọ mọ́ kò lè gbé wa lọ síbi kankan. ẹ ráwọn sọ̀hábà ní kí ló máa ń sọ fún wọn fúnra wọn wọn ni tààlà ò nóòmè lò sáà ó yá ẹ máa bọ̀ kágbọ́ náà bá gbọ́ láàrin wákàtí kan wọn àwa jọ jókòó wọn a máa ṣàlàyé ẹ̀sìn fúnra wọn. sòtáwa náà bá ti wà lórí social network ó yẹ ká máa pera wa pé tààlà o yá jama'at al-khayr nu'minu sáà ẹ jẹ́ ká tiẹ̀ sọ̀rọ̀ gbàgbọ́ láàrin wákàtí kan ká máa bára wa sọ̀rọ̀ gbàgbọ́ torí pé tí ìgbàgbọ́ bá dúró ẹni tó ń ṣe bídíà á ràn lọ́rùn láti gbé bídíà kalẹ̀ tí ìgbàgbọ́ bá dúró ẹni tó ń dẹ́ṣẹ̀ á lọ́rùn láti gbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ tí ìgbàgbọ́ bá dúró ẹni tí ò kí ń kírun á lọ́rùn láti máa kírun. ló fi jẹ́ pé ẹ̀rí pé nǹkan àkọ́kọ́ ọdún mẹ́tàlá àkọ́kọ́ tá a lóbi fi wà mọ̀ dínà kí ló ń sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yìí mọ́ nìní a sọ̀rọ̀ a sọ̀rọ̀ a sọ̀rọ̀ iná a sọ̀rọ̀ sàárè a sọ̀rọ̀ náà á sọ̀rọ̀ nípa àwọn màláìkà inna alaykum la hafizin àwọn kan wà tó ń ṣọ́ yín o tó bá lọ gbé kámẹ́rà sí mọ́ṣáláṣí yìí sí ìṣẹ́bẹ̀ kó ní kálukú á jókòó dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ni bá ṣe wà yìí sì kó jẹ́ pọ́n fídíò gbogbo wa mọ́ṣáláṣí ṣé ẹni tó sùn tó lanúlẹ̀ afẹ́kọ́ kámẹ́rà òun pẹ̀lú kó òun sùn kó òun lanúlẹ̀ ṣẹ̀wẹ̀ pé kò pọ́síbù ọ̀nà ọba rẹ̀ sọ pé wàkúlà ìsánil alzamnahu ta'irahu fi unuqi ọlọ́run ló ti gbé ẹyẹ oníkálukú wa sí wa lọ́rùn báyìí tó ń kábẹ́ tó gbóńtà ń ṣe wa inna alaykum la hafizin àwọn kan wà tó ń ṣe ọyẹ o kiraman katibin alápọ̀nlé ni wọ́n olùkọ́ nǹkan kalẹ̀ ni wọ́n o ya'lamuna ma taf'alun gbogbo tẹ̀ ń ṣe ni wọ́n rí ti ni wọ́n mọ̀ o ìyẹn làwọn màláìkà gbogbo tẹ̀ ń ṣe ni wọ́n rí wọ́n wò yìí ya'lamuna ma taf'alun ọlọ́run tó ń bomi pé ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid ẹ ní sọ̀rọ̀ kọ́ báyìí bó tilẹ̀ wulẹ̀ kó kéré mọ́ raqibun atid àwọn màláìka ń bẹ pẹ̀lú yín wọ́n ń kọ gbogbo ẹ̀ sílẹ̀ yata'aqabuna fikum malaikatu leil wa malaikatu naha àwọn malaika ọ̀sán àti malaika òru wọ́n ń gbaṣẹ́ lọ́wọ́ ara wọn lé yín lórí o lásìkò ṣubú yìí lásìkò àṣírí àwọn màláìkà wọ́n ń wá kí ni wọ́n ń ṣe àwọn ṣẹ́tẹ̀ ti ṣe tán ti tèkì rẹ́kọ́ọ̀dù ẹ̀ wọ́n á gbé lọ sí sọ́mọ̀ bá ṣe kí àṣírí tán àwọn màláìkà kan ti dé gbogbo bá ń ṣe wá sí àwọn náà tún wà ní halkọ àwọn náà ń gbọ́ halkọ wọ́n ti kọ́ sílẹ̀ ẹni tó jókòó dáadáa ẹni tó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wọ́n á kọ sílẹ̀ ẹni tó sùn wọ́n ti kọ sílẹ̀ ẹni tó sùn náà máa gbalada o torí pé ó rọrùn kó sùn lé ẹ̀ ṣùgbọ́n kò sùn lé ó sùn ní halkọ̀ èrí pẹ́ lómi ilé sùn mi tó ti ṣe wáàsì á dẹ̀ máa gbọ́ lọ́hùn lọ́hùn àbí kọ́ ni ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ ni a máa gbọ́ ní ọ̀nà jíjìn náà lọ́hùn láti máa gbọ́ wáàsì yẹn tó bá jí bàtẹ́ bá béèrè pé àfa kí ló fi ṣe wáàsì á dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ gbogbo ẹ̀ fún yín torí pé oorun yẹn ò lọ títí àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ládé ò ní dàbí ẹni tí ò sùn rárá kò ní dàbí ẹni tí ò sùn rárá àwọn tí wọ́n jẹ́ lè ṣáájú tí wọ́n bá wà níbi lẹ́kṣọ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń ṣe láti rí páwọn ò sùn torí pé wọn ò ní fẹ́ kí ládá bọ́ fáwọn wọn ò sì ní fẹ́ kí wọ́n sọ̀rọ̀ ìmọ̀ kan àwọn àfáà aládìsí máa ń sọ wípé ìdá náàmà almuhadithu khufifa daluhu tí a bá rí àfa tó jẹ́ àfa aládìsí tó wá wà níjókòó tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ hadith ànábì fún wọn sallallahu alaihi wasallam tó bá ti sùn báyìí khufifa daluhu ẹni tá a pè ní muhadithu òun lẹ́ni tí máa ń gba ẹ̀gbà wá hadith àwọn àfa aládìsí là ń pè ní muhadith tẹ́ tó wá gba ẹ̀gbà wá yẹn tó bá ti sùn kí ló máa ṣẹlẹ̀ wọ́n ní khuffifa daluhu ṣẹ́mi pé gbà mo pè mo ní muhaddis kí ni mo ṣe fún ṣẹ́dà yẹn kí ni mo ṣe fún dàlù mo fún ní ṣẹ́dà wọ́n wá ní khuffifa daluhu àmà wá yọ ṣẹ́dà yẹn kúrò bí dàlù yẹn àwa di muhaddis adi kí ni adi muhaddis tọ́ bá wá sọ̀rọ̀ pé muhaddis kí ni muhaddis ẹni tó ti yàgbẹ́ àbẹ́ni tó ti sùn àbẹ́ni tó ti tọ̀ tálù alẹ́ ẹ̀ ti já ṣé ẹ̀mẹ́pẹ́ tó bá ti sùn àlọ́ alẹ́ ẹ̀ máa já àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tó bá ti sùn àlọ́ alẹ́ ẹ̀ máa ṣe kí ni so ẹni tó ti sùn gbà tí wọ́n ń sọ̀rọ̀ hadith kò ní jẹ́ mọ́ hadith mọ́ ó ti dẹ̀ tálù alẹ́ ẹ̀ ti já torí pé gbogbo ń sọ yẹn torí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ hadith tí wọ́n bá sọ̀rọ̀ mẹ́wàá tó bá gbé márùn-ún wá tó ju mẹ́rin lẹ̀ ò gbàdíìsì wa ó ti dínkù ní ọ̀rọ̀ ànábì ọlọ́ọ̀ba sallallahu alaihi wasallam so kọ́lọ̀ ọba kó fi wá ṣe kó gẹ́ dáadáa àwọn nǹkan ìyá gbọ́dọ̀ rí i pé amójútó jọmọ́ kọ́lọ̀ fi wá ṣe kó gẹ́ dáadáa ká máa pàṣẹ dáadáa àwùjọ tó bàjẹ́ lè ní kò sí tó bí òjò mọ́ kò sí ìmá pàṣẹ dáadáa mọ́ kò sì sí ìmá kọ aburú àwọn mọ́ṣáláṣí wa lè ní wọn rí bó ṣe yẹ kán rí o ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọgọrọgba tó bá kírun tán pàápàá jùlọ lẹ́yìn ṣubú yìí àti lẹ́yìn asir anabi sallallahu alaihi wasallam a máa ṣe halqa a máa ṣe wáàsí fáwọn sọ̀hábà àfi lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́sẹ̀ torí ń pa anabi òkè fẹ́ kó sú wọn so gbà mí kò ní sọ̀rọ̀ eléyìí jẹ́ ló ṣe sí ní mọ́ṣáláṣí wa láyé wa a gbọ́dọ̀ rí pé ìdánilẹ́kọ̀ọ́ ìbáraẹnisọ̀rọ̀ ó lọ gbogbo wàzákìrì fàyínà zikirọ̀ tí a ń fa ìlú ọlọ́run ni ẹ máa ṣèrántí ìrántí a máa ṣàwọn onígbàgbọ́ òdodo láǹfààní ṣe rí tí mọ́ṣáláṣí wa bá ti dá inú ilé ẹnì kọ̀ọ̀kan wa máa dá mọ́ṣáláṣí tó bá ti dá inú ilé ẹnì kọ̀ọ̀kan máa dá kébi bá wa mọ́ṣáláṣí tí mo gbọ́ wá sí tí mo bẹ̀rẹ̀ sí ìlò tó ní kálukú wa náà gbọ́ wá sí tó bẹ̀rẹ̀ sí ìlò tá a mú lọ lé wa ṣẹ̀mẹ̀ pé lé wa máa dá tí yàrá kan bá dá nínú ilé olójú mẹ́wàá ìyàrá kan yẹn lè lápa lórí àwọn mẹ́wàá yẹn tàbá ti wá rí bí ilé mélòó kan tó da ládùúgbò ilé yẹn máa lapa ládùúgbò sòkó ní kálukú wa ká má fojú kéré dáadáa wa la yahqiranna ahadukum bi ma'ruf èèyàn kan nu yóò gbọdọ̀ máa fojú kéré dáadáa kí o wá sí táwa bá ṣe mélòó wa ní nàìjíríà ti bàjẹ́ jìnnà táwa bá sọ pé àní máa gbowó èlé táwa bá láàní máa gba bribe ìyá kan máa jẹ wá lásán ni kò lè ṣàǹfààní kankan gbogbo ọmọ nàìjíríà ló gba bribe ó kú bẹ́tà kí gbogbo wa máa gbà rárá o sórí ìwọ nìkan tó gbà yẹn ọlọ́run lè lo ẹni sábàbí láti fi tún gbogbo ayé ṣe ẹ wo ìtàn ashabul khudud ìtàn ọmọ kékeré tó àná fi sọ fún wa the boy and the king àbí ṣèbọn ọmọ kékeré kan ni ọmọ kékeré ẹni tó jọba kí ni wọ́n ní kọ́mọ yìí máa lọ ṣe kó máa lọ kọ́ bọ́ ṣe ń pidán torí pé bàbá tó jẹ́ onídán ká sọ pé onífá bàbá tó máa ń woṣẹ́ tó máa ń wofá fún ọba bàbá yìí ti darúgbó àti kékeré sì ni bàbá yìí náà ti ń ṣiṣẹ́ yìí ó wá darúgbó sí di ó bá sọ fọ́ba tó wọ ọba bóun ṣe wo yìí sìn àsìkò àti lọ ó lè ó ti ń súnmọ́ o wá ọmọ kékeré kan náà ọmọ tó ní làákàyè dáadáa kó máa wá sọ́dọ̀ mi káfi kíní nǹkan sódà tó wò bá sí láyé mọ́ ọmọ ìyá lè láǹfààní láti máa ṣe ojúṣe tó ń ṣe fọ́ba ọba bá fọmọ yìí ránṣẹ́ ọmọ yìí máa ń lọ ọbẹ̀ lọ kọ́ idán nígbòdọjọ́ kan kàn rí àyè kan ni ó rí ilé kan ní ojú ọ̀nà ló bá lọ bẹ̀ ló bá bẹ́ ni ire kan bẹ̀ fi yẹn ń ṣe lọ́wọ́ ọba ló bá bẹ̀rẹ̀ sí ṣe béèrè oríṣiríṣi ẹni bá ń da lóhùn nígbà tó wá da lóhùn ó wá ń rí pé ọ̀rọ̀ tẹ́ni ń sọ yìí ó lágbára tó bá ti wá ń lọ ilé bàbá onídán akọ́kọ́ yà ní ọ̀dọ̀ àfáà dáadáa yìí agbọ́wọ́ àti agbọ́dánilẹ́kọ̀ọ́ akéwúrọ́dọ̀ ẹ̀ àwa padà lọ sọ́dọ̀ onídán ìgbà míì gan wà ọ̀dọ̀ bàbá yìí ló máa pẹ́ sí kò ní dọ́dọ̀ onídán and in most cases ó tiẹ̀ máa ń pẹ́ débẹ̀ ni. ó wá di wípé wọ́n ń complain lé tó bá ti wá complain ó ní kọ́mọ yìí máa sọ fún wọn lé pé à tí bàbá onídán náà bá ti complain kó sọ pé àwọn jẹ́ tètè jáde ńlẹ̀ ni oúnjẹ ò tètè jiná so mo dẹ̀ fẹ́ dúró jẹun àárọ̀ ìyẹn ló jẹ́ ń pẹ́ tọ́ba tó bá tún wá délé tó bá tún wá tún yà lọ́dọ̀ àfà tó bá ti pẹ́ délé náà sọ pé àwọn iṣẹ́ tá a ṣe ní kíláàsì lé ní lọ́dọ̀ àbò nídán iṣẹ́ yẹn pọ̀ gan ni a tètè kú òun kíláàsì ni a tètè parí kéwú lọ́hùn ni bó ṣe ń lò gbèsè ayé nìyẹn o ṣùgbọ́n ọmọ yìí ìmọ̀ méjì ló ń kójọ ó sì wà ní ọkọ̀ ẹ̀pẹ́ yọkànnù méjèèjì ló máa jẹ́ ara ẹ̀ torí pé mọ̀ méjèèjì takora wọn ìkan sọ fún pé kó sí ọlọ́run nìkan ìkan sọ fún pé kó máa sí èèyàn ọmọ yìí bá padà wò wípé òun fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ ó wà nù dààmú yìí ló bá lọ ní ìlú ńjọ́ kan ẹranko ńlá kan bá jáde sínú ìlú ó di ojú ọ̀nà kò jẹ́ káwọn èèyàn ráyè kọjá ó dọ̀ fi wá mú àwọn èèyàn dúró bí wọ́n ní tírélà kan ṣubú sójú ọ̀nà ṣẹ̀bẹ̀ pé kò sẹ́ tó fẹ́ lọ mọ́ pàápàá jùlọ tó bá lọ jẹ́ táǹkà táǹkà fi wà ń bẹ̀ kọ́lọ̀ ọba kó bá wa tún nàìjíríà ṣe kó máa dáàbò ẹ̀bò wa wọn ò bá lè lọ oníkálukú dúró lọ́mọ ìbádé lówó pé léde mo tiẹ̀ fẹ́ dán wò ta lọ lọ́hùn òdodo nu ọlọ́hùn bàbá onídán àti bàbá oní àfa yìí ti jẹ́ ọmọ ìbá mú òkúta ló bá sọ pé wọ́n lọ́hùn tó bá jẹ́ wípé ìlànà àfa yìí ló tọ́ tí n bá ti ju tí n bá pe orúkọ ọlọ́hùn ọba tí mo fi ju òkò yìí jẹ́ kí ẹranko yìí kó kú ṣùgbọ́n tó bá jẹ́ ìlànà àfa ẹ̀ bàbá onídọ́rin ni kó má rí bẹ́ẹ̀ ọmọ ìbá dárúkọ ọlọ́run Allah ló bá ju òkò yìí ó ṣe bẹ ẹran yẹran ìbá kú àwọn èèyàn bá wò pé a ah, irú ọmọ wo lélẹ̀ ẹni tójú ń dùn wọn bá lọ bọmọ ìpè àwọn yàrá wa bẹ lọ́wọ́ ẹyẹ bó ṣe máa ń bẹ kójú wàhálà àrọ̀nù àlọ́ba ìkọ́nù àwọn olóyè àwọn bá gbọ́ ojú tiẹ̀ náà sì ti fọ́ ló bá gbọ́ ń pa ọmọdé yìí ló bá lọ bá ọmọ ìbá ṣàdúrà fún ó ní àbá ó yà wá làmí lójú ó ní èmi kọ́ mò ń lajú ó ní táwa ni ó ní ọlọ́wọ́n ọba mi nì ó ní ṣé ọba àwọn ní rárá àwọn ọba kọ́ o ṣé ọlọ́wọ́n mi lẹ́yìn ọba ni ó ní àmú ní ọlọ́wọ́n ọba àlá àbá ń bẹ́ẹ̀ ọmọ ìbá bẹ́ẹ̀ náà ọba ojú bàbá ìbá là bàbá ìbá dé ọ́fíìsì ńjọ́ kejì ṣe mọ̀ pé bàbá tó jẹ́ pé ó ti ní bọ́ ṣe máa ń mú rìn ọba ṣáàrí kó rìn wọlé ó jókòó àá lágbájá bò ló ṣe ṣe ó ti ríran ni ó ní bẹ́ẹ̀ ni ta ló wà lẹ́ lójú ó ní ọlọ́run ọba ọba aláàní ẹ aláàbáwo olọ́lọ́run mi lẹ́yìn mi ni ó ní àmọ́ olọ́lọ́run mi lẹ́yìn ẹ ọlọ́run ọba aláà ló ní ebó ló ti rí ó bá ní kí wọ́n gbé bàbá yìí wọ́n fìyà jẹ títí nígbà tí ìyá yìí ó bá dárúkọ pé ọmọdé yìí ni ó tọ́ka òun sójú ọ̀nà ọlọ́run yẹn wọ́n bá mú ọmọ yìí wọ́n fi ìyà jẹ ọmọ yìí náà títí títí títí nígbà tí ìyá pọ̀ ọmọ sọ̀dọ̀ àfa tó ti kọ́ ọba tí ọkọ lọ bọ́mọ ni pé ah ọmọ mi ò sọ fún mi kó ti gbóná báyẹn ah ṣé gbogbo dọ́tọ̀ kọ́ ẹ̀yẹ náà ló ti ń jẹ́ ló ti ń lò yẹn ọmọ ẹni rárá o ó ní dọ́kọ̀ mò ń lò agbára ọlọ́run àlá ni ó ní ta ló ń jẹ́ àlá ọ̀nà ọba tó ní sọ́mọ àti ilẹ̀ ni ẹ ẹlòmíì tún ní sọ́mọ àti ilẹ̀ lẹ́yìn mi ó ní bẹ́ẹ̀ ni ọba ìbá kí ọmọ ìmọ́lẹ̀ ọba bẹ̀rẹ̀ sí ìlú ọmọ ìbá tọ́ka àfa àti wọn bá lọ gbé àfa yìí wọ́n pa àfa nígbà tó náà ní ọlọ́wọ́n ọba Allah náà ni wọ́n pa wọ́n bá lọ máa pa ọmọ yìí náà ni tí ò bá ti fi ọlọ́run yẹn sílẹ̀ nígbà náà máa pa ọmọ yìí wọ́n bá ní kí wọ́n gbé ọmọ yìí lọ sínú òkè tó tóbi tó ga jùlọ nígbà ọgbọ́n ọmọ yìí débẹ̀ ọmọ yìí bá bẹ lọ́n pé wọ́n ọlọ́wọ́n ọba ọba làmí lọ́wọ́ àwọn ẹni yìí ó pẹ̀lú gbogbo agbára rẹ bó bá ṣe fẹ́ ó ti kìlọ̀ fún wọn títí òun ọgbọ́ bókè ṣe bẹ̀rẹ̀ sí ṣubú nìyẹn o òbí òkè bá mì gbogbo wọn bá jábọ́ látòkè náà bá kú ọmọ yìí sì bọ́lẹ̀ látòkè ó padà sílé bóun ló ṣe ṣe àwọn tẹjọ́ lọ́dà à wọ́n ti kú sọ wọn náà ti làmí lọ́wọ́ wọn àwọn ti kú ọba tún ní ó yá ẹ bá gbé lọ sáàrin odò tó jì odò tó jì jù tẹ́ bá ti gbé dáàrin odò ẹ sọ pé kó di gèfèrí kó gbà pé omi èmi lọ́lọ́run tí ò bá ti gbẹ ju sódò wọn ò bá ju ọmọ wọn fẹ́ ju ọmọ yìí sódò tó tọ ọmọ yìí bá tún bẹ lọ́hùn ọlọ́run bá tún la ọmọ yìí ẹni kó da kéèyàn dúró tọ náà gbogbo wọn ta fẹ́ máa bẹ̀rù àwọn ta fẹ́ máa wáṣọ sí lọ́dọ̀ wọn lè ṣọ́ wa o wọn lè ṣọ́ wa ọmọ yìí bá bẹ lọ́hùn gbogbo àwọn ẹni yìí bá já sínú odò ọmọ yìí nìkan padà sílé. Si ọba wa wò pé kí lòun tún fẹ́ ṣe fọ́mọ yìí ọmọ yìí wá sọ fọ́ba ó ní yẹfẹ́ má dára yín láàmú o kò tí tẹ́ lè ṣe fẹ́mi yìí o nǹkan ẹyọ kan náà lè lè ṣe tẹ́ bá lè dárúkọ lọ́wọ́n ọba Allah kẹ wá mú ikọ̀ báyìí kẹ jù fún mi bí orí báyìí iwájú orí báyìí tẹ́ bá ti dè mí mọ́lẹ̀ tẹ́ fẹ́ yìn ohun ti àgbélébù ọ̀pẹ kẹ wá sọ pé ní orúkọ lọ́wọ́n ọba tọmọ yìí ń jọ́sìn fún un kẹwa ju òkò yìí ṣe onímájẹ̀mú nú o ẹ máa pé gbogbo àwọn aráàlú jọ gbogbo àwọn aráàlú ẹ máa pè wọn jọ ojú wọn lẹ ti máa wá ànáùsì lẹ ti máa wí ọba ní à èbé mi mo owó òkú mọ tó gbogbo aráàlú jọ ó bá sọ pé ní orúkọ ọlọ́wọ́n ọba bó ṣe ju kinní yẹn báyìí bó ṣe ba ọmọ yẹn bí iwájú orí báyìí ọmọ yìí bá kú àwọn aráàlú bá sọ pé a ah! láti ìsìn lọ a ti gbà pé kò sí ọlọ́wọ́n ọba tó tó jọ́sìn fún àyàfi ọmọ ọlọ́wọ́n ọmọdé yìí gbogbo wọn ṣe di mùsùlùmí nìyẹn o ọba yìí bá pariwo pé ṣé mo ti fún yín níyànda ni àá ah, nílì láti gbà yọ̀ǹde ilé ìtaari ti tó bó lágbára bọ́ba yìí ṣe bẹ̀rẹ̀ sí ní pé a. Ah! ẹni tí ò bá ti gbà pé mi lọ́lọ́ ló yín máa pa ni o ó bá ní kí wọ́n lọ dáná sílẹ̀ iná tí wọ́n dá yìí kì í jó títí títí wọ́n bá ní kó máa ju àwọn èèyàn síbẹ̀ wọ́n bá ń gbé àwọn mùmìnì àwọn onígbàgbọ́ òdodo wọ́n á mú báyìí ṣé ó gbà pé yọ bàbá yìí ọba lọ́lọ́run àbó gbà á rárá o ọlọ́run ọba àlá lọ́lọ́run ó yá wọ́n á jù sínú náà bọ́ ṣe ń ju àwọn èèyàn sínú náà lóye ẹnìyẹn o ànábì sallallahu alaihi wasallam ló wá dórí arábìnrin kan arábìnrin yìí kò bẹ̀rù lórí ìta rẹ̀ ṣùgbọ́n pọ́n ọmọ kékeré sẹ́yìn ọmọ kékeré tó pọ̀ sẹ́yìn nígbà tí ìyá ìwà fẹ́ ẹ mọ̀ pé kọ́ ni ó yá ìwọ náà kó sínú náà kọ́ máa ní káwọn kó sínú náà ni ìyá ìwà fẹ́ kó síbẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí banújẹ́ pé ah, ọmọ tó ń wá dúró ó wò ọmọ tó ń gbé sẹ́yìn bá tiẹ̀ fẹ́ ó yá kó sínú náà yẹn o ọ̀nà àlùjọ náà nìyẹn o kó síbẹ̀ o bí ya ìṣe kó síbẹ̀ àtọmọ ẹ̀ nìyẹn o ló fi jẹ́ pé ànábi sọmọ máa lùmọ̀ sẹ́lá sọ pé nínú àwọn ọmọ àwọn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n wà ní ọmọ kékeré ó ní mẹ́ta ni wọn kò ń ṣe ẹyin sá nìkan kéèyàn má torí ìyẹn sọ ẹyin sá di ọlọ́run àbọ̀mọ ọlọ́run nínú àwọn tó sọ̀rọ̀ lọ́mọ kékeré yìí wà àti ọmọ tó jẹ́ ọmọ nàjáàbù èèyàn kan nígbà yé ànábì Musa ó jẹ́ ni dáadáa arábìnrin kan wá parọ́ ṣìnà mọ́ àwọn aráàlú wá gbé wọ́n fẹ́ pa ẹni ìdẹ́ ni ẹni eré ni ó wá bẹ lọ́wọ́n ba nígbò wá rọmọ yìí ọmọ yìí kéré ẹmọ kan fẹ́ kan fẹ́ disgrace àfa public disgrace pé àfa oníranu ní kankan òun ló fọmọ yìí lóyún igbá wo ẹnì kan ìwọ ọmọ ta ní bàbá ẹ tí ẹmọ kéèyàn máa bọmọ kúkú sọ̀rọ̀ bọmọ ṣe sọ̀rọ̀ nìyẹn o pé kápẹ́ńtà ni bàbá òun o kápẹ́ńtà báyìí báyìí bọ́lá ń ṣe fọ àfa ìmọ̀ nìyẹn so eléyìí jẹ́ nú àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run bá máa ń ṣe kọ́nà fi wá ṣe kò ń gẹ́ dáadáa bọ́lá ọba ṣe nígbà tí àwọn aráàlú wọ́n ṣe gbọ́ náà ọba gbọ́ nìyẹn ojú bá ti ọba ṣe mẹ́ pẹ́rú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí firaun nígbà tó náà pèrè lọ́lọ́run musa ní ó yá káwọn ìyànjọ ká wá wo dán ẹni tó máa jẹ́ nígbà tí ọ̀pá musa tó dejò tó kó gbogbo ejò àwọn onídọ́jọ tó kó jẹ́ ṣe ẹ̀mẹ́ páwọn onídán ní amanna bi rabbi musa wa harun ní báyìí àti gbọ́ náà ọba musa àti harun náà gbọ́ fìràhùn ní amantum lahu qabla an aadana lakum ṣé ṣáájú kí tó fún yín pàmíṣẹ́ ń gbàgbọ́ ni ọ̀nà àti gbàgbọ́ nìyẹn innahu lakabirukum alladhi allamakum as-sihr ẹ̀ẹ́ òkè gbogbo ti máa ń pa fún mi látijọ́ yìí náà òun náà ni títí ayé tó kọ́ yín la ukọ̀tì àná àìdíyàkùn wa arújúlàkùn mìlìkìlà. ní báyìí màá gé ọwọ́ yín àtẹsẹ̀ yín tí bá gé ọwọ́ ọ̀tún máa gé sí òsì. wàlà usọ̀lìbànàkùn màá kọ̀ yín má gbélébù. wàlà tààlàmúnà àyùnà aṣáàdùn àdáàbà wà abẹ́kọ́ ẹ̀mẹ́ tó lè fìyà jẹyàn jù. wọ́n sọ pé làádọ́ ìrù gbogbo èyí tó ń sọ yẹn kò kàn wá mọ́ o ohun tá a ti rí yìí ó ti fi wá lọ́kàn balẹ̀ ká bá tiẹ̀ jẹ̀yà lé ayé ká má ṣe kí ni ká má jẹ̀yà tọ̀run ìmọ̀nì nìyẹn kí ìmọ̀nì bá dórí ẹ̀mí èèyàn kan kò ní bẹ́ kò ní báyàn lẹ́rù ilé ayé mọ́ torí ń pa ti mọ̀ pé ìyá lé ayé ìyá tó bá tán tó bá tiẹ̀ fẹ́ parí ìyá tó fẹ́ fi jẹ́ mùsùlùmí ṣá tètè ìyá tó máa tètè gbẹ̀mí ẹ̀ ní kó fi jẹ́ ó fẹ́ kọ́ náà ọba kí orí rẹ̀ tètè yá nìyẹn kéèyàn kan wá wò ṣùṣù ń sìn kó ló wá máa pa àwọn mùsùlùmí ó fẹ́ kó rí wọn oríire wọn tètè dé nìyẹn ọwọ́ kan tó bá ti pa báyìí kí ni àlùjọ náà straight sòkè kọ́ máa wò pé àá máa pa àwọn mùsùlùmí má fi yẹn dẹ́rù ba mùsùlùmí èèwọ̀ ní àgbọ̀dọ̀ pẹ̀lú ẹlẹ́ni ìwọ mùsùlùmí náà má rí ẹni tí ò ṣe mùsùlùmí gẹ́gẹ́ bíi pé àsàárà ni rárá ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ohun tọ́nà ń fẹ́ ni ká fi dáadáa bára wa lò látara dáadáa yẹn ọlọ́run bá lè lò wọ́n náà dáadáa fáwọn èèyàn ìràhámù máa ń fi àrùdì ìràhámù kò máa ń fi sàmà ẹ máa ṣàánú àwọn tó wà lórí ilẹ̀ kẹ́ni tó wà ń sọ́mọ́ lè ṣàánú ẹ̀yin náà ẹni tó wà lórí ilẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹni tí ò jẹ́ mùsùlùmí ẹranko àti àwọn kódà igi orí igi lọ́nà tí ò ṣe igi tó ń ṣàwọn èèyàn ṣùtà kò kọ̀ wá máa já ewé anyhow rárá Islam tún ní má ṣe bẹ́ẹ̀ torí nǹkan ẹlẹ́mìí náà ní igi tó rí yẹn ẹ rí pé tí a bá já gbogbo ewé tó wà lára igi kí ló máa ṣẹlẹ̀ sí igi igi náà lè kú náà kódà wọ́n sọ pé àwọn igi tá a rí yẹn àwọn náà máa ń fìlè pain àwọn náà máa ń fìlè so kí láǹfààní ẹ wá wo igi yẹn ni àǹfààní lọ́lọ́run tún fi ṣe fún wa global warming nínú tán ló ń fa gbogbo igi káàkiri láti gé gbogbo àwọn ológbó àti sọ́ọ̀dì gbòòrò à ń dáná gáàsì à ń dáná kúkà à ń dáná gbà à ń dáná àwo mọ́tò gbogbo ẹ̀ là ń lò ó wá ba sánmọ̀ jẹ́ àwa gbádùn mọ́ so kọ́lọ̀ ọba kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọ́lọ̀ kó gbà fẹ́ nìkan kan wa eléyìí tí a gbọ́ yìí kọ́lọ̀ kó fi ṣe ìdẹ̀kùn fún wa ó túmọ̀ sí pé kò sínú ètò ọlọ́ọ̀ba pamọ́ parí tíra náà lélẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ọ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ̀ ń jẹ́ ká lè bàdé ibi tí ó parí sí kọ́lọ̀ kó jẹ́ òye wa àwọn àfáà tí wọ́n sì kó síra náà jọ tó jí àǹfààní fún gbogbo wa báyìí kọ́nà ọba kó má dùn wọ́n ní ládàá kọ́nà kó sì gbà ní ìjọsìn fẹ́ni kankan wa tí a bá rẹ̀ tó ní ìbéèrè inṣàlá ṣáájú kí a tó fi ètò wa kọ́ síbi kan na, na náà one two náà bisimilá náà. ẹ bèrè inṣàlá ẹ̀sí ìdàlá ọ̀pọ̀ mẹ́tì pé obìnrin kan wà obìnrin yìí ó máa ń mú ẹ̀ẹ́dà tó máa ń kú dáadáa ní ìgbà tó kọ́dà máa lọ sí lẹ́kṣọ̀ lẹ́kṣọ̀ àwọn lọ sí tájú ṣáìsì ẹgbẹ́ gba ìṣe máa ń lọ lọ́wọ́ wọn lọ sáwọn sí dáadáa. Wọ́n wá ní kíní kan nínú ilé ìgbà ìgbà ọ̀ máa ń gbàgbà lórí rédíò àwọn òbí tẹ̀ ní kíni ká lórí tó pọ̀ sí àwọn ọmọ bíi àmì àmì àmì àmì wọn ti kú tó máa fi lóko sí ìlú ìwé ọ̀rọ̀ sí àmì àmì àmì tó kù tó máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ bàbá yẹn àmì àmì. wọ́n á mú pé ìwà kọ fún mi kó wá lè fi gbé ìkànnì fún wọn láti fi ọ̀rọ̀ ẹ̀kọ́ ìdàgbẹ́ni pé kọ́lọ̀ fi wá ṣe kò ń bẹ̀rẹ̀ dáadáa ẹni tó jẹ́ mùsùlùmí ó ń kírun ó ń ṣàdúrà ó ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tí àwọn èèyàn bá ń ṣàdúrà ní ọ̀nà kèfèrí tó yapa ọ̀nà Islam bóyá nu rédíò àbí nu tv òun náà máa ṣàmì torí ọ̀yàn gbapá àdúrà ṣáná ń ṣe ọ̀ṣẹ́ pè àdúrà tó ti ṣe yìí sì ni kí ló ń pè wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run so tí eléégún bá ń sọ pé àwọn ah, tó ń fi eégún ìgbónú nǹkan kan àṣọgó ṣọgó aṣọ ẹ o ṣọgó adáàbòbò ẹ o ṣerú ẹni yá máa ṣàmì ṣé ó ti yé kò ní sàmì ẹ̀hẹ́ a máa wá perú ẹni yẹn sákìyèsí à ń pè jókòó aṣáàdúrà fún aṣáàmì dáadáa aṣáàdúrà fún dáadáa tábà wá ṣàdúrà fún tán a wá ṣàlàyé fún pé à ń ṣàkíyèsí nǹkan kan ni o àwọn mùsùlùmí sì ni wọ́n máa ń pera wọn ṣàkíyèsí àkíyèsí tá à ṣe náà ni pé tí nǹkan báyìí báyìí ṣe bá ń ṣẹlẹ̀ máa ń ṣe báyìí báyìí ṣùgbọ́n Islam ń kọ́ ó kọ̀ fún wa torí pé àwọn tí wọ́n ń pè nǹkan yìí ó dán pè lẹ́yìn ọlọ́run ọba ni ọlọ́run sì ni wàlá tad'u ma'a Allahi ilahan akhar ẹ gbọ́dọ̀ pè nǹkan mi lẹ́yìn ọlọ́run so aṣáájú àfẹ́ nìyẹn à ti pè ká kíyèsí lórí ẹ̀ tí wá ní pé ká sọ fún kó gbọ́ kó gbà ọwọ́ ọlọ́run ọba ló wà torí pé n tó ń ṣe yẹ kúfùrù ni àwa ní sọ pé ó ti di kèfèrí náà torí ń pálá ìmọ̀ kan a máa pè láti ṣàlàyé fún ni sòkọ́ lọ́n fi wá ṣe kò ń gẹ́ àyẹn bẹ́ẹ̀ ni nínú súnà ni kódà ó dáa kéèyàn máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa ṣàlù alẹ́ ẹlẹ́yọ kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan so nínú tó dáa ni. ó wà nù hadith ibnu abbas nínú bukhari àti muslim pé kánà yàtàwádọ́ àmọ́rọ̀ tàmọ́rọ̀ ìgbà míì ànábì a máa ṣàlù àlá lẹ́ẹ̀kọ̀ ẹ̀yọ̀kan ẹ̀yọ̀kan nígbà míì a máa ṣe mọ̀rọ̀tẹ́yìn mọ̀rọ̀tẹ́yìn ìgbà mi ò máa ṣe àlọ́ aláyẹ ní méjì méjì so gbogbo ẹ̀ náà sún náà ṣùgbọ́n ìtànà bí máa ń ṣe ní ọ̀gọ̀rọ̀ ní gbogbo ìgbà òun ni mẹ́ta mẹ́ta ẹ̀kọ̀ọ̀kan ló máa ń ṣẹlẹ̀ ẹ̀kọ̀ọ̀kan àbò ní méjì méjì náà omi wà o kò sómi o káwa náà máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà. àwọn ènìyàn ò mọ̀ ń pa ẹni wọn ò mọ̀ ń pa sún náà ni. ọ̀tẹ́ làwọn bá wí tọmọ yorùbá wa lọ́ta nkọ o ẹ torí gbogbo èèyàn kan ló máa ń lọ́ta a ti sọ pé orí ọ̀tẹ́ burú ọmọ wa lọ́ta ṣe mẹ́fàdúrà ìpèkà akọ hangi ni a kò pé bolo fẹ́ sọ̀kalẹ̀ sí kọ́lọ́ má padà sí wa lórí so ìwọ ọmọ ya ah, wàhálẹ̀ pọ̀ ó ń ṣe wàhálà tó pọ̀ náà wàá dẹ̀ ṣoríire á dẹ̀ da fún ẹ wàá dẹ̀ wà lùjọ́ náà irú ọmọ tẹ́ ń sọ bẹ́ẹ̀ fún ṣe mẹ́ pé ara ti àbí bẹ́ẹ̀ kọ́ ni èyí tó yẹ kọ́ fi sọ orí ẹ̀ ò pé ni á ah, orí ẹ̀ dà orí ẹ̀ pé orí bó ṣe ṣorí bíi ti mùsùlùmí wàá dẹ̀ wà lùjọ́ náà má máa ṣe ohun tó ṣe yẹn mọ́ so àwọn ọ̀nà tó dáa nìyẹn kó má jẹ́ ìlànà tèébù. torí pé tọmọ yẹn náà bá máa sọ̀rọ̀ ọ̀tá lòun náà máa bú a dẹ̀ ti sọmọ yẹn lọ́rùn ní ọkàn kóun náà lọta nìyẹn ọmọ náà bá máa bẹ̀rù ọ̀tá ṣùgbọ́n náà ṣe àánú náà wà ní ìbéèrè yẹn ó dáa gan. náà lórí àwọn ẹni tí ẹni tí èèyàn bẹ́ẹ̀ fẹ́ náà wá wọ́n ní bàbá ìlú fẹ́ ká fún fẹ́ kọ́ sí fẹ́ ọ̀gá tí ó lè lò ó lápọ̀ tó lè fi ṣe járíyà naam kò sí naam gbogbo gbà ẹ ilé kọ̀ǹga tá a gbẹ́ sí ilé wa kí ló ń pè ní sọ́dá kọ́tùn járíyà ohun tá a fi ṣe sàárà tó ń ṣàǹfààní ẹ wá gbẹ́ bọ́ọ̀ sínú ilé yín tẹ̀ mú un sìn ṣé yẹ fi ṣe sàárà ni ẹ gbẹ́ fúnra yín ni ẹ gbẹ́ kọ̀ǹga sí yín tẹ́ fẹ́ máa mú fúnra yín ẹ fi ṣe sàárà ṣó ti yé the only thing ni pé tẹ́ bá wá fi àníyàn pé káwọn èèyàn náà tún lè ní àǹfààní sí i pẹ̀lú pé bóyá ẹ máa fa táàpù síta nǹkankan káwọn èèyàn láǹfààní bẹ́ẹ̀ so yẹn ni járíyà ṣó ti yé ẹni tó fẹ́ gba a gbọ́dọ̀ ṣọ́ra ṣó ti yé ká máa so nǹkan kan mọ́ nǹkan míì ó máa ń ní ewu tó pọ̀ sàdáàkì ló fẹ́ gbà sàdáàkì ló fẹ́ gbà gbà sàdáàkì tó bá gba sàdáàkì tán àjẹmọ́nú ẹni obìnrin tó gba sàdáàkì ó sọ fọ́kọ pé one million lòún fẹ́ gbà ọkọ wa try títí títí títí ọkọ ṣàgbìyànjú ó san one million nígbà wá ṣe lè ká ìtàn ló bá wò pé àfa àbòdè wa lọ̀rọ̀ ṣe yí báyìí sí ah ọ̀nà ń ṣe àánú ni o mo ṣe ń bọ́nu gbèsè ni o ọ̀nà ń ṣe ní jẹ́ gbé kí n sọ gbèsè yẹn tán ni ó bá wò pé ẹ mo dẹ̀ lówó kan tí mo ti ẹ̀fẹ́ yá yé o mo dẹ̀ tún wá rò pé bóyá kí n tiẹ̀ fún yín ló bá kó one million lé ọ̀nkù lọ́wọ́ padà ọ̀sọ̀dà sàdáàkì àbọ̀ ọ̀sọ̀ sàdáàkì èyí tí òun gbà yẹ kí ni sàdáàkì kí ni tó padà ṣe sọdakọ̀ so ó yàtọ̀ síra o ọjọ́ tí obìnrin yẹn bá lóun fi ọkùnrin mọ́ ṣẹbẹ̀ kó máa dá nísfù sàdáàkì padà padà ó máa dá padà o a lọ wá fèmílì ọ̀yẹ́ jáde ni o kò wá ní sọ pé ẹ à ìbẹ́ yìí náà mo fún padà ni o lèyàn ṣe gbọ́dọ̀ ṣọ́ra nípò wá sọ pé ohun tó fẹ́ gbà ohun tó bá fi ṣe sọ́dákọ́tù járíà tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ ń sìn ṣé sọ́dákọ́tù járíà tó ti ṣe yẹn wà wá lọ gbà padà pé torí gbogbo fẹ́ dá ẹ̀tọ́ ọkùnrin padà nígbà tó lò fẹ́ mọ́ ṣó ti yé ló fi jẹ́ pé sọ́dákọ̀ tó fẹ́ ṣe ọ̀tọ̀ ni sàdáàkì tó fẹ́ ṣe ọ̀tọ̀ tó fẹ́ gbọ́ ọ̀tọ̀ ni ká má so pọ̀ mọ́ra wọn kó má bàa lọ ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dé kinní kó ń di asọ̀ àbí báwo lọ ṣe máa ń pòwe yẹn oúnjẹ yìí ó dá sọ so kọ́nà ọba àlékè ọlá kó ṣàánú wa kọ́nà má ṣe ṣe rọrùn láìpẹ́ láì jìnà ọlá àjẹ́ lè ṣe ń fufu yẹ Naam. jánọ́bà nǹkan kan náà ni àníyàn wọn ló yàtọ̀ gbogbo ta bá lè fi jánọ́bà kan ṣe la lè fi míì náà ṣe wọ́n ń sábà ti nálò àlágbà tá a ṣe jánọ́bà tán ṣẹ̀mẹ̀pá máa ń ṣàlọ́ àlá ká tó ṣe ká tó wẹ̀ ká tó domi sára bí ṣó ti yé nínú ẹ̀kọ́ yà máa ṣàlùwàlà àdomisára in the process tá domisára tálùwàlà àwọn ò bá ti já nísìnyẹn tó ti ṣàlùwàlà ó wá domisára ó wá padà fọwọ́ kojú ara ẹ̀ ṣẹ́mi pálùwàlà ti já so irú ẹni yẹn kó tó kírun gbọ́dọ̀ ṣàlùwàlà ṣùgbọ́n owó ìwádìí gbogbo àwọn àyè yẹn àlùwàlẹ̀ ò já àlùwàlà tó ti ṣe ṣáájú kó tó domisára yẹn ó wà intact ó lè lọ fi kírun kò wá sírun tí ó lè fi kí jùmọ̀ àdúfẹ́ lọ ni ó ń lọ ni irun ọ̀rọ̀ yan ni ó ń lọ ni ó fẹ́ ṣe tìláwà ni ó ń lọ ni bóyá ó tiẹ̀ wá wẹ̀wẹ̀ yẹn tọ́nà kò tiẹ̀ kírun sásìkò yẹn títí títí sásìkò òru wá fi tó kò wá ṣàlù aláàmì náà àlù àlá tó wà ń bẹ̀ yẹn náà sì wà ń bẹ̀ náà ni kò sí ohun tó mu. wàá tún mi zákò mọ́ lọ́kàn naam naam. Thank you. Não. Ó yàtọ̀. Bẹ́ẹ̀ ni. Náà. Náà tó bá wá jẹ́ ìyẹn gan ni ẹni yẹn tiẹ̀ ti gbé gbára wọn àfi tó bá jẹ́ pé vice versa ló sọ ṣẹ́mi pé ìta fi gbẹ́gbẹ́ kúrò ẹ̀gbin wà lára àbí agbèkúò àwa aṣàlù aláyẹ àfi gbẹ́gbẹ́ kúrò ìyẹn gan ló yẹ kó sọ pé ó yẹ ká tún ṣàlù àlá mi tí júmọ̀ àyẹn gan ni ò tiẹ̀ yẹ kó lẹ́jọ́ nú rárá torí pa ṣàlù àlá kò ń ṣe pé gbin wà lára wa náà tẹ́lẹ̀ àti ṣàlù àlá áfíríkà lọ kírun ni ṣe rí gbogbo ẹ̀ pátápátá ohun tẹ́ni ẹ̀ sọ àwáwí ni kò sọ̀rọ̀ ń bẹ̀. naam naam naam ẹ ṣe rí. naam ṣe rí position ọ̀tẹ̀ sọ yẹn náà nípa àfàtẹ̀ ló sọ yẹn náà àwọn náà tún change náà lórí ẹ̀ ṣe ti gẹ̀ẹ́tì nu kò kì kò sí ẹjọ́ ń bẹ̀ rárá. ẹ lọ ka àwọn tíra ṣe kò tèmi ṣé ti yé. so because al aslu kí ni aslu kí ni ìpìlẹ̀ ìpìlẹ̀ ní pẹ́ ti ṣàlù àlá so a wá ní láti rẹ́ẹ̀rí tó sọ wípé àlù àlá yẹ ò wà intact because tó bá jẹ́ pé làákàyè náà la fẹ́ fi wò ó ni ká sọ pé ẹni tó bá wẹ̀wẹ̀ júmọ́ kò ní ṣẹ̀ṣẹ̀ àlù àlá mọ́ òun gan ló ga jù torí pé ìyẹn náà tẹ́lẹ̀ kò ń ṣe pẹ́ gbé wà lára yìí ẹkọ̀ ṣàfihàn mi pé ànábì ní ká wẹ̀wẹ̀ yẹn ni sallallahu alaihi wasallam bọ̀ yìí tẹ́gbin wà a lè sọ pókè àlọ́ aláta ṣe yẹn kọ́ o ó ti bẹ́gbin yẹn lọ àfi mẹ́gbin fún òní káṣẹ̀ wá ṣe àlọ́ aláta ìró so bọ́lá ń kó ṣàánú tàbá ara àwọn àfáà sọ mú opinion yẹn opinion ni ṣó ti yé gbogbo àfáà sì la lè gbọ́rọ̀ ẹ̀ gbogbo àfáà ni ṣùgbọ́n aslu náà nìyí pé ààrẹ rí tó máa wá sọ wípé ká fele ilẹ̀ fele so nǹkan kan náà ni gbogbo ẹ̀kọ́ náà fi wá ṣe kóńgẹ́ dáadáa wa sallallahu ala nabiyina muhammadin wa alihi wa